Oh. àdàmọ́ àdàmọ́ àlè lọ́ọ̀rì Adama, àdàmọ́ àlè lọ́ọ̀rì àdàmọ́ Adama, àlè lọ́ọ̀rì àdàmọ́ àdàmọ́ àlè lọ́ọ̀rì. Yeah. Adamo, Adilore, Adamo, Adamo, Adilore, Adamo, Adamo, Adilore, Adamo, Adamo, Adilore. Ẹ má bẹ̀ Olúwa lọ́wọ́ lọ́la, mo tẹ̀wọ́ mi méjèèjì sí ẹniwájú. Wọ́n tẹ̀wọ́. ṣe wọ àdàmà sani kí wọn jẹ má ṣe fún mi láàmà gbà jẹ rí mú mi. Àlàmọ́ àlàmọ́ àlàmọ́ Ìwọ̀fà lẹ́nu ni Yorùbá máa ń wí owó ẹ̀ ó pé tọ́jú ṣàlọ́fẹ́ ní ọmọ mi àdàmà lọ́wọ́ mi rí ọmọ tó má kó tó sí lámúnigá ní àdàmà àdàmà ayé ìlú ni àdàmà àdàmà ayé ìlú. ẹ̀gbọ́n náà ṣàkèrè ó wá. máa sọ wí wọ́n wà wọ́n wí fáráyé wọ́n sì kà wá sí ààrẹ tó lè ti ṣe tòun lọ bá dúró láwọ̀ àtìlẹ̀ fún fún ẹ̀yà lọ́wọ́ ṣàtúndì kọ́ máa kẹ̀yìn ẹ̀yà rẹ̀. Ṣàfẹ́lẹ̀ òrà ànábì tọmọ ẹ̀ tó jíṣẹ́. Ìwé dání ká pẹ́ kàkà ṣe lára. Kò má Ọlọ́run dákun máa pa wọ́n dúró kíákíá nítorí pàwọ́ náà fáwùjọ wa wọn kò níbi ká láàyà ká sọ títọ́ wọn ò dẹni gbá láàyè lórí òdòdó kò má sẹ́ni tájọ àfàlè lórí àdàmà àdàmà àlè ìlórí. Àdàmà àdàmà àlè ìlórí. Lọ́kà fàgbà ká bá ọkọ̀ ọ̀yá ọ̀ká. Ẹni ọláwọ́ mi bá yà sálà síwájú. Tọrẹ kan ó pé kọ́ yìí má dọ̀ gidi gan. Àdàmọ́, Àdàmọ́, Àlílò. Èrè o, Àdàmọ́, Àdàmọ́, Àlílò. Àdàmọ́, Àdàmọ́, Àlílò. Àdàmọ́, Àdàmọ́, Àlílò. Àdàmọ́, أعوذ بالله من الشيطان الرجيم <clears throat> بسم الله الرحمن الرحيم الحمد لله العليم الخبير الذي يعلم من يشاء من عباده والصلاة والسلام على رسولنا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى آل بيته الطاهرين الطيبين وعلى من بعدهم بإحسان إلى يوم الدين أما بعد وأقول لكم جميعا أيها المشاهدين بالكرام أيها المشاهدون بالكرام السلام عليكم ورحمة الله تعالى وبركاته أدوكي آه، الله ọba tí ó já sí wípé òun náà lọ bo onímímọ̀ ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ọlọ́run tẹ́nìkan ò lè jiyàn sí bó ti wá nímọ̀ yìí kọ̀bírù lọ́lọ́run a máa fún kó wá nírò ntí kó wá ṣe ibi tí mọ̀ ọlọ́run dé ìyẹn fi mà yí pé kò síbi téèyàn wà kò sí téèyàn mọ̀ kò síbi tó fara pamọ́ sí tọ́ba mi ò sí tọ́ba mi ò mọ̀ débi tí ń bẹnu ọkàn rẹ débi tí ń bẹnu ẹ̀mí rẹ débi tó ń wí débi èyí tó ti wí débi èyí tó tiẹ̀ tí ìmọ̀ pọ̀ padà wí lọ́la ọba mi mọ̀ ọba tá a wá ń sọ yìí pẹ̀lú mọ̀ rẹ̀ àwa máa fi ìmọ̀ dá àwọn kan lọ́lá ju àwọn kan lọ́nà ẹ̀dá rẹ̀ a sì máa fún àwọn tó wù ú nímọ̀ torí pé òun náà ló mẹni tí mọ̀ tọ́ sí láti mọ̀ ìkẹ́ẹ̀gẹ́ ọlọ́run kó máa bá aṣíwájú wa ọ̀gá wa ẹni ó fẹ́ràn wa ju bá a ti fẹ́ràn ara wa lọ aṣíwájú wa anab muhammed sallallahu ta'ala alayhi wa sallam ẹni ọlọ́run a bá gbé dìde sí wa láti fi ṣe wá láàánú láti fi tún ayé wa ṣe láti pé kí nǹkan lè bàa dọ́gba fún wa káyé lè dùn fún wa kọ́run náà ṣe lè dá kọ́lọ̀ bá wa kí anabi sallallahu alayhi wa sallam kó bá wa kí àwọn sàhábà tí wọ́n á jẹ́ alákùnrin ẹ̀dá kó sì bá wa kí àwọn tábàáìn kó sì bá wa kí àwọn ará anabi tí wọ́n jẹ́ ni mímọ́ tọ́lọ́wọ́n bá fúnra rẹ̀ ṣàpọ́nlé wọn látọ̀dọ̀ rẹ̀ wá látòrí àwọn màláíkà Jibril alayhi salam kọlọ̀mbà wa kẹ́ wọn àti gbogbo àwọn tí ó dé lẹ́yìn wọn tí ò jẹ́ kórípa ìsìláàmù parẹ́ tí wọ́n gbìyànjú tí wọ́n ṣe wàhálà lọ́sàn-án àtòru wọn tó fi dọ́dọ̀ Maulana Fadilatu Sheikh Adam Abdullahi lórí rahmatullahi ala sheikh wa ala sheikhina Kamaluddin Al-Hadabi sheikhina Tajul Adab sheikhuna Sheikhul Muzammil Tajul Mu'minin wa ala kulli shuyukhina àti gbogbo àwọn àfa wa pátá tí wọ́n lọ ọlọ́mọba wa ṣàlékún ọ̀kẹ́ fún wọn bákan náà maulana fadilatu sheikh mustapha zublulu sanusi ọlọ́mọba wa kẹ́wọn maulana fadilatu sheikh musin aidu uh, wa sheikh abdulatif amúni wa sheikh jirgisu akọ́dọ̀ ọlọ́mọba wa pa wọ́n pọ̀ kẹ́ pẹ̀lú gbogbo àwọn àfa tí wọ́n ti lọ nínú islam pàápàá a tún wá ń tara bẹ́ẹ̀ à ń ṣàdúà fún àwọn tí wọ́n wà láyé àwọn àgbàlagbà kankan tí wọ́n lọ tọ́lọ́hun ò jẹ́ kórí pa wọ́n parẹ́ látara pé wọ́n lo ayé wọn fọ́lọ́hun ọlọ́run náà wá ń tọ́jú ẹ̀yìn wọn látòrí mọ àwọn tí wọ́n wà láyé kankan yìí látòrí Maulana Fadilatu Sheikh Habibillahi Adam Abdullahi lórí Mudirul Markaz rọ̀ǹdàkùn àlékún àláfíà àlékún ìdẹ̀ra ẹ̀mí gígùn tí ò ní múnira dání ìdẹ̀ra tí ò ní mú wàhálà dání àláfíà tó pé àsọbádé àsọgbáyé àsọgbẹ̀yẹ ọlọ́mọba wa ṣe fún bàbá wa lọ́lọ́lá ilaha illallah àwa náà tá wa ń jẹ́ ọmọ wọn ọlọ́run kó ṣíjú àánú àwa náà kó sì mọ́ dá wa náà láàmú kó sì mọ́ yọ wá lẹ́nu ète wàhálà ìrònú ìdààmú ọ̀tá ọlọ́mọdé ó ṣe lórí wa bí akil hayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm àwọn tí wọ́n bí wa tá tara wọn jáde àwọn tí wọ́n ti lọ́nu olúwọlọ́ndàkùn rahmatullahi ta'ala alayhim ajma'in àwọn tí wọ́n ṣẹ́kù láyé olúwa ọlọ́run dákun bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá wa kẹ́ wọn bó o ti ní a máa tọrọ ọ̀kẹ́ fún wọn pé rabbi irhamhuma kama rabbayani sagira ọlọ́run dákun bá wa ṣàlékún ìkẹ́ rẹ ìgẹ̀ rẹ àwọn tó wà láyé máa fi kẹ́ ayé kó máa bá wa fi kẹ́ wọn àwọn tí wọ́n sì ti lọ ìkẹ́ tọ̀run ọlọ́run má yọ kó lára wọn lọ́la la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam àwa tààrà bẹ́ẹ̀ asálámà tí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ jẹ́ olùgbọ́ wa olùtẹ́tíṣin wa olùwò wá torí pé ní àpọ́nlé ní yín náà ní tọ́lọ́run ṣe wù yín lẹ́ṣẹ̀ fẹ́ràn tọ́lọ́run pé asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu naam ẹ rí i pé àkọlé ọ̀rọ̀ wa yìí òun náà ni ìyàtọ̀ láàrin kéwú àti ìmọ̀ ìyàtọ̀ láàrin kéwú àbí ìmọ̀ àti ìmọ̀ tàbí ká sọ pé ìyàtọ̀ láàrin mímọ̀ àtàgbọ́yé ṣẹ̀rígbọ́rọ̀ tó pọ̀ ní ìyàtọ̀ láàrin kéwú àti ìmọ̀ ẹni tí wọ́n ń pè ní ìmọ̀ làgbọ́yé ìmọ̀ gangan nù gbogbo ẹni tó kéwú kọ́ lọ́lọ́ ní kórí kéwú kì í sì ṣe gbogbo ẹni tó kéwú lọ́lọ́ ní kíkéwú yé gbogbo ẹni tó wá kéwú náà kọ́ ló mọ̀ ń tà ń pè ní Islam àwọn kan kéwú wọn ní mọ̀ ń pa ẹ̀sìn wọn kà kéwú náà ni wọn sì máa kéwú wọn lè kà á wọn lè sọ wọn sì máa sọ pé kódà kéwú wọn kódà yóò sọ lárúbáwá kódà yóò yóò kà á dín sùn àmọ́ kò mọ̀ wúlò rẹ̀ kò sì máa ń tí ó ṣiṣẹ́ fún kódà kò yé ó wà bẹ́ẹ̀. ntí ò wáyé ọ̀pọ̀lọpọ̀ wa ní wípé ìmọ̀ ó yàtọ̀ sípé lágbájá mọ kéwú ìmọ̀ ó yàtọ̀ sí pé lágbájá gbé èbó àwọn kan gbé èbó ìmọ̀ òsí lọ́dọ̀ wọn tẹ́ bá ń sọ̀rọ̀ ìmọ̀ gan ìmọ̀ òsí lọ́dọ̀ wọn àmọ́ wọ́n lè sọ èdè torí pé èdè Yorùbá èdè kan ni èdè Haúsá èdè kan ni èdè Ìgbò èdè kan ni èdè yẹn ò lè jẹ́ ìmọ̀ lọ́dọ̀ ọmọ Ìgbò èdè yẹn ò lè jẹ́ ìmọ̀ lọ́dọ̀ yorùbá tẹ́ pé èdè rẹ̀ yorùbá ní ń sọ èdè yẹn ò lè jẹ́ ìmọ̀ lọ́dọ̀ haúsá tẹ́ pé èdè rẹ̀ ní ń sọ èdè lásán ni ó kàn mọ́ sí àmọ́ lọ́dọ̀ àwọn elédè míì tí wọ́n fẹ́ kọ́ yóò dìmọ̀ lọ́dọ̀ wọn wọ́n lè kọ́ kọ́mọ́ gbàgbọ́ yé rẹ̀ wọ́n lè kọ́ kọ́mọ́ rí tí wọ́n fi ṣe ń bi mímọ̀ gbogbo èdè láyé lọ́dọ̀ àwọn tí wọ́n ní èdè ní lọ́dọ̀ wọn tí wọ́n máa sọ ó kọ́ o kò kọ́ o yóò ṣèdè rẹ̀ ọmọ yorùbá nìsín ó kọ́ yorùbá o kò kọ́ yorùbá o yóò sọ yorùbá ọmọ lárúbáwá ó kọ́ lárúbáwá o kò kọ́ lárúbáwá o yóò sọ lárúbáwá ọmọ ibo ó kọ́ ibo o kò kọ́ ibo o tó bá dijọ́ ọmọ ibẹ̀ ni tó mọmi ibẹ̀ tó dàgbà síbẹ̀ tó gbé bẹ̀ yóò sọ èdè nì àfi tá a bá tún ń fèdè míì náà kọ yóò sì mọ yóò mọ sọ lọ́dọ̀ àwọn kan tí wọ́n jẹ́ àwọn tí wọ́n já pé wọ́n lọ rídìí tí wọ́n ń pè ní linguistic èdè ni táwọn ọmọ kẹ́kọ̀ọ́ bédè báyìí ti rí nìyí yóò ṣèdè báyìí yóò sì lóye tí ó kọ́ yóò sì gba pò lórí ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ náà yóò máa jẹ́ mímọ̀ lọ́dọ̀ ẹni tó léde yẹn kò ní jẹ́ mọ̀ lọ́dọ̀ rẹ̀ naam ibi tí mo wá ń lọ ni wípé tá a bá ń sọ̀rọ̀ mímọ̀ ọlọ́run ọba ló nímọ̀ òun nìmọ̀ sì parí sọ́dọ̀ ẹ̀ tá a bá fẹ́ pín mímọ̀ á pín ìmọ̀ sọ́nà méjì yíyún lágbàgbé ìyẹn náà ló jẹ́ dààmú àtàpẹrẹ àìmọ̀kan lẹ́ẹ̀mẹ́rí ẹni tó kéwù yóò a máa sọ fẹ́ni tí ò kéwú wípé aláìmọ̀kan ni tí ó máa júwe pé òun ti ń sọ̀rọ̀ yẹn àìmọ̀kan wà lára ẹ̀ ń tẹ́fìmọ̀ ni pé torí ẹni tí ò kéwú yẹn ó nímọ̀ kan ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n tó kéwú onímọ̀ yẹn ṣe wọ́n pé lọ́dọ̀ tòun náà láàyè yẹn aláìmọ̀kan nìwọ náà lórí tó mọ̀ tó mọ̀ àwa tá a kéwú kíníkan ìgbéraga kan ń bẹ lára wa gbogbo ẹni tí ò bá ti kéwú àmọ́ ẹni aláìmọ̀kan ni. Aláìmọ̀kan wàláálí ó ṣeé ṣe kẹ́ni yẹn mọ kinní kan táwa náà ó mọ̀ lápẹẹrẹ ẹnìkan ó lẹ́kọ̀ọ́ ó mọ̀ nípa science ẹnìkan ó mọ̀ nípa geography ẹnìkan ó mọ̀ nípa kẹ̀wòmíyá tí wọ́n ń pè ní chemistry ìwọ kàn mọ̀ kákákéwú ká tu òwa ń pẹ́ ni ó mọ̀ chemistry nì ẹni ó mọ̀ science ni ẹni ó mọ̀ biology òun pè láláì mọ̀ kan ní tìtorí wípé kò lè kákéwú bí wọ́n ti ń kákéwú yẹn ìwọ gan ló lórí ẹni tó gọ̀ jù láyé tí ò dá nǹkan mọ̀ ó ti mọ̀ pé mẹ̀ìdánù kan ń bẹ tóun ń jẹ́ àlímù ń bẹ àbí álímù mẹ̀ìdánù kan ń bẹ ìwọ ń jẹ́ álímù ń bẹ ó lè pe ẹnìkan láláìmọ̀ kan kò sẹ́ni tó wà láyé tọ́lọ́hun ò tó fi pọ́n lé nínú mímọ̀ wá jẹun wá gbé ọ débẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ nípa ìyàtọ̀ láàrin mímọ̀ ó yàtọ̀ ságbọ́yé ìyàtọ̀ ń bẹ láàrin mo kéwú ìyàtọ̀ ń bẹ láàrin pé mo mọ̀ ń pa ẹ̀sìn jẹ́ ń sáré fún ẹ lápèjúwe kan bàbá kan ń bẹ kọ́lọ̀ ń bá wa ṣe dáadáa fún bàbá yẹn á máa pera rẹ̀ ní ìmáàmù ilẹ̀ Yorùbá ó kéwú lóòótọ́ kódà yóò sọ lárúbáwá tí ò níláárí yóò sọ lárúbáwá tí ò gbádùn yóò sọ lárúbáwá tí ò nítumọ̀ yóò sì máa ṣe kò sì mọ̀ nǹkan kan nípa ń tà ń pè nípa ẹ̀sìn kò lè sọ nípa ìmọ̀ èdè yẹn nìkan náà ló gbọ́ àwọn èèyàn wà bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ ó gbẹ́dẹ̀ ó lè kà á àmọ́ tẹ́ ẹ bá sọ nǹkan míì tó jẹ́ jìnlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run gan nínú ẹ̀sìn yìí kò má kò sí yé àwọn yìí náà pọ̀ kọ́lọ̀ ń jẹ́ kọ́rọ̀ ọlọ́run kó túbọ̀ yé wa. ó rí i pé tàbá wá ń sọ̀rọ̀ ìmọ̀ á rí i pé àlà ilmu ilmẹ́ẹ̀ni ọ̀nà méjì ló pín sí torí pé lénìí kó wá gbàgbé ọlọ́run ó wá ọ̀dọ́ lọ mọ̀mọ́ kódà àwa tá a kéwú ọ̀pọ̀ wa ọ̀dọ́ lọ mọ̀mọ́ kódà àwa tí a ní kéwú yé wa ó pọ̀ lórí wa àmọ́ lọ́hùn àìmọ̀ lọ́hùn yẹn ni ò jẹ́ ká mọ̀ wípé ọlọ́run máa ń fún yẹn nímọ̀ láìkọ́ ọlọ́run máa ń fún yẹn nímọ̀ láìka ọlọ́run máa ń fún yẹn nímọ̀ láìke ṣèbí wọ́n kàn ń sọ èdè ni ẹlòmíín lè mọ́ jù ọ lọ kó sì má lè sọ èdè yẹn àmọ́ tó túmọ̀ sí ọlọ́run lè fi yé jù wọ́n náà lọ wá gbọ́ tá a bá ń sọ̀rọ̀ àlẹ́ ìlmù ìlmù ẹ̀ ni àìmọ̀ kẹ́yìn ló ń bí kẹ́mẹ́ rí ẹ̀ lómi tí ó mọ̀ ẹ́ ní à Jamiu Adégúnwà ìmọ̀ràn mi fún ọ ní pé kó o fi wá sílẹ̀ kó o fi ṣe ọlọ́run ọba lẹ̀ bẹ́yìn èyí bá ṣo lórí ibú nínú ẹ̀dá ó máa gba ẹnìkan nímọ̀ràn kó má sọ̀rọ̀ ọlọ́run kó má jíṣẹ́ ọlọ́run kó má pèèyàn fún àìmọye àwọn èèyàn fún ogúnlọ́gbọ̀ èèyàn tí wọ́n torí ẹ̀ ṣe islam wọ́n torí ẹ̀ gba tọlọ́run wọ́n torí ẹ̀ gba tànábì èmi wà bẹ́ẹ̀ nínú ayé bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tó bá wá já sí pé irú ẹni yẹn ọ̀rọ̀ ẹ̀ ò bá ti burú yóò mọ̀ pé nínú alukur'an ọlọ́run gan sọ pé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni waman ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salaha wa qala innani من المسلمين وقال إنني من المسلمين ọlọ́ni ومن أحسن قولا tàlẹ́ni tó fi ń dáa jù قولا níbi ọ̀rọ̀ sísọ tó dáa jù tó fi ń tó tẹnìkan níbi ọ̀rọ̀ sísọ ممن دعا إلى الله ju ẹnìkan tó ń pe àwọn èèyàn ṣètò ọlọ́run tí ń júwe ọlọ́run fún wọn وقال إنني من المسلمين tẹ́niyẹn náà sì ń jẹ́ kó yára èèyàn pé mùsùlùmí ni mí gbọ́ tọ́lọ́run sọ o ọlọ́run ò sọ wípé waman ahsanu qawlan mimman da'a ila Allahi wa 'amila salihan wa qala innani mina sunniyyin ọlọ́run ò sọ pé wa qala innani mina salafiyyin ọlọ́run ò sọ pé wa qala innani mina shi'iyyin ọlọ́run ò sọ pé wa qala innani mina tijaniyin ọlọ́run ò sọ pé wa qala innani mina alqadirin bal qala ń tọ́lọ̀ ń sọ ni pé wa qala innani mina almuslimin ọlọ́run ni man ahsanu qawlan wa man ahsana qawlan tálẹ́ni tó fi ń dáa nínú ẹni tí máa ń sọ̀rọ̀ láyé tí máa ń sọ̀rọ̀ mímọ̀ndá ìlàlà ju ẹnìkan tó ń pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run wọ́n àmìlà sọ́ọ̀là tó sì ń ṣe dáadáa tó ń wùwà rí tó ń dun àwọn èèyàn nú tí ọba wọn nú jẹ́ ó ń tún nǹkan ṣe nú ayé àwọn ènìyàn wà ká alẹ́ ìnàní minel muslimin ó sì ń sọ lẹ́nu pé mùsùlùmí ni mí. بمولانا شيخ ادم اتقوا dáhùn انا يا wà مسلمون انا يا ọ́ مسلمون أنا أبابت خالقي ونبيي ومصافي حين آمنت بالهدى وبدين المشرف أنا يا قوم مسلمون أنا يا قوم مسلمون ana èmi tẹ́ ń wò yẹn á ká omi mùsùlùmí mùsùlùmí ni mí o ana yẹn á ká omi mùsùlùmí mùsùlùmí lèmi tẹ́ ń wò yẹn o nítorí kí ni ana ababu tó ń ka ilẹ̀ mo fẹ́ràn ẹni tó dá mi wà nàbí yìí wà mùsàáfì yìí mo sì fẹ́ràn ànábì tó rán sí mi mo sì fẹ́ràn ìwé rẹ̀ tó fi rán tí ń ṣe alukọ̀rání hínà àmẹ́ńtò bẹ̀lódé ngbà mo ti wá gbà fúlàní ànẹbì tí í ṣe alukọ̀ránì yẹn tí mo ti gbà gbọ́ wàbí díìní lè mọ̀ ṣàrífin tí mo sì nígbàgbọ́ ṣẹ́sìn tó mú wá tí máa sọ èèyàn déèyàn gidi tí máa sọ ní dọmọlúwàbí tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà náà àná ẹ̀yà kan mi mo sì lè mọ̀ àná ẹ̀yà kan mi mo sì lè mọ̀ ọ̀nà tó lọ́n ń gbà dojú tì wá pọ̀ torí pé Ọlọ́run ti jóye gbogbo ohun tí wọ́n máa ń pè ní gúrúùpù ẹgbẹ́ ikọ̀ tó bá di lọ́rùn àní recognize wọn ọlọ́run fúnra ẹ sọ bẹ́ẹ̀ fáńdà Muhammad sallam pé innal ladhina farraqu dinahum wa kanu shi'a ṣòro àwọn tí wọ́n já sí pé ní farraqu dinahum wọ́n pín ẹ̀sìn wọn lọ́tọ̀ọ̀tọ̀ wa kanu shi'a wọ́n wá wà níkọ̀ ikọ̀ gúrúùpù kan ṣàlàfíà gúrúùpù kan kìnnìkanníyà gúrúùpù kan kìnnìkanníyà lẹ́sítámínì hùn fi ń ṣe ìwà ànẹ́bí ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn kọ́là ìnẹni minal mùsùlùmí na ẹni tí ń ṣe dáwà gbọ́dọ̀ dúró lórí pé mùsùlùmí lòun kò gbọ́dọ̀ máa fi nǹkan mí pera rẹ̀ torí pọ́lọ́wọ́n bá fúnra rẹ̀ lójú ìwà nǹkan wà látàmú tó ná ìlà wa antum mùsùlùmún ẹ gbọ́dọ̀ kú àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí ìyẹn ni pé kún mùsùlùmí kún mùsùlùmí làárẹ̀ mùsùlùmí ni kó jẹ́ mọ́jẹ́ nǹkan mi kó wá máa pera rẹ̀ pé kò tọ́ lẹ́ni tí ó jíṣẹ́ ọlọ́run kò yẹ lẹ́ni tí ó pèpè sójú ọ̀nà ọlọ́run ìyẹn ń túmọ̀ sí pé làákàyè rẹ ó rẹ̀ nǹkan bẹ́ẹ̀ kò jọ́ ti èèyàn má kò jọ́ ta òjọ́ má kódà kò jọ́ tẹni ọlọ́run kọ́lọ́run kó là wá mẹ́. ìyẹn kan nìyẹn o tá a bá ń sọ̀rọ̀ àlà ilmu nínú tí mo fẹ́ ṣe yìí ni wípé ìjẹ́ ẹni tí ò kéwú lè ṣe wá sí tọ́lọ̀ bá fún nímọ̀ rẹ̀ ẹni tí ò kéwú ṣe ó lè ṣe wá sí ẹni tí ò kéwú ṣe wá sí ẹni tí ò kéwú ṣe wá sí nínú alukur'an ó sì mú jáde lálẹ́ yìí kó lè mọ̀ pé ẹlòmíì irùngbọ̀n lásán ló ní èyí tó yẹ kẹlòmíì fi nímọ̀ kó fi láàrò jinlẹ̀ ó ti fi nírùngbọ̀n irùngbọ̀n tí wàá pa làákàyè lẹ́ẹ̀mọ́ fi rẹ́lòmíì yóò kàn bọ́ta yóò sì máa sọ̀rọ̀ ẹ̀ wàá máa wọ pé sọ̀rọ̀ yìí ṣó bá làákàyè mu sọ̀rọ̀ yìí ṣó jọ tèèyàn rí sọ̀rọ̀ yìí ṣó jọ ìmọ̀ràn tẹ́ni tó lè tẹnu ẹni ọlọ́run jáde sí mùsùlùmí ọmọ ìyá rẹ̀ látara pé kíni torí pé kò mọ̀ lọ́dọ̀ rẹ̀ a wàá fún un lẹ́rìí àwọn tí wọ́n kéwú tí wọ́n ṣe wáàsí tí wáàsí wọn tọ́lọ́ ń sì ní kó ṣèso ń mọ̀ wá alukur'an kọ́lọ̀ ń kó ṣe dáadáa fún wa tàbá wa ń sọ̀rọ̀ àlà ilmu ìmọ̀tẹ́rì ni o ilmẹ́ni méjì ni máa pín sí ìmọ̀tẹ́rì ọ̀nà méjì ló pín sí o àwọn èèyàn gbàgbé ọlọ́run ọ̀dọ́lọ́ mọ̀mọ́ lórúkọ nǹkan mi ní ìsìn agbàgbé alukur'an agbàgbé pé ọlọ́run sọ ilallahi wa amila salaha wa qala innani minal muslimina kò sọ pé wa qala innani minas sunniyin kò sọ pé ẹnikẹ́ni ẹ wá máa sọ pé ó ń sunna ni mí kò sọ pé wa qala innani minas salafiyin kò sọ pé kẹ́ni ẹ máa sọ pé salafiya lòun jẹ́ kò sọ pé wa qala innani minash shi'iyyin kò sọ pé kẹ́ni ẹ máa sọ pé ṣíà lòun jẹ́ kò sọ pé wa qala innani minash salafiyin kò sọ pé kẹ́ni ẹ pé rẹ̀ ń ṣàlàfíà ó ní wa qala innani mina muslimina in tó fi lè rọ́nà lọ lọ́dọ̀ ọlọ́run ni níjọ́ tí Jamiu Adégúnwà yìí tó gbà tó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ lẹ́yìn ọ̀gá rẹ̀ kì í máa búyàn kì í sì má ṣépè fún yàn àmọ́ ń jọ̀wọ́ lọ wọ́n wá rí sí alápọ̀nlé ńjọ náà ń bá wọn bú àwọn èèyàn tábùkù ò tọ́ sí téèbù ò tọ́ sí wọ́n máa pè lórí fóònù pé ah ustaz jamiu allah akbar ah, ẹni ọlọ́ni ẹ̀yin máa ń la òtítọ́ mọ́lẹ̀ ah irú yín sọ wọ́n láwùjọ wa ńgbà yìí ń wá rí wọn tán pé wọn ò ṣe é bá rìn wọn ò ṣe é bá lò wọn ò ṣe é bá tò ìyẹn wá yẹra ni ò wá jẹ́ ustaz wọn báwọn ọmọ ní ẹ ṣe irú adégún àlọ́ yẹ kẹ́ ẹ máa pè ní ustaz tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ustaz ni o lọ́dọ̀ wọn o àmọ́ ńgbà tí ò sí lọ́dọ̀ wọn mọ́ nísìn <laughs> la ilaha illallah kìí ṣe ustaasu mọ́ èyí tí ò lálàáfíà tádégún wà wọ́n ń pè yíhun láàfáà <laughs> níjọ́ tán jọ ń ṣe nígbà tí yẹn náà gbá wọn níkò wọ́n tún yọ àfáà kó nú rẹ̀ kẹ́lẹ́ mẹ́bẹ́tírí àwọn ilé wọ̀nyí wọ́n represent Islam kéèyàn nírúgbọ̀n báyìí kí ni yàtọ̀ mo sì máa ń sọ máa ń sọ mo ń sọ mo sọ ìkánú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní laukana bẹlẹ́hìyà tustawjabul qada lẹ́kánà ti tíṣù àwòlà bilqada aw birida tó bá já sí pé bí irúgbìn yẹn bá ti pọ̀ tó ni wọ́n fi dájọ́ ẹ̀ láàkàn fi mu pé à ìwọ lẹni ọlọ́run ìwọ ni wòlíì lẹ́kánà tíṣù àwòlà kódà gìsóró làbámu gbogbo tó ń pọ́nlé lára àrùngbọ̀n yẹn jìṣòro ni ọlọ́run ò sì ní fún ní ládà kankan kò sì sí ládà kan tí ń bẹ fẹ́ni tó dárùngbọ̀n sí. mo challenge ìwọ tó o bá lè sọ mú ẹ̀rí kan wá ládà tí ń bẹ fẹ́ni tó dárùngbọ̀n sí tó a máa torí pé nìkan ò ní irùngbọ̀n tó pọ̀ tó wàá sọ di káfìrí tàbí tó wàá sọ pé kì í ṣe ẹni ọlọ́run tàbí tó wàá sọ pé èèyàn rẹ kọ́ tàbí tó wàá parọ́ pé màláìkà kankan ń bẹ lábẹ́ irùngbọ̀n kankan béèyàn bá ti gé ń pa màláìkà ni ṣé màláìkà lè bàbá rẹ àbí màláìkà lè ìyá rẹ ni wọ́n ń pa gbogbo àwọn yìí akadibun iftirahat àwọn àrònú ibi wọn wá lọ ní pé tá a bá ń sọ̀rọ̀ àlàílmù àlàílmù ilmani méjì ni máa pín sí wọ́n ń pè kán ní àlàílmù kẹsàbí tí wọ́n ń pè ní àlàílmù mọ̀tẹ́sẹ̀bí wọ́n ń pè kán ní àlàílmù laduni ṣórí èyí tí wọ́n ń pè ní al-muktasabi yẹn òun náà ní ìmọ̀ tó já sí pé ní yudiriku al-abdu bi juhudihi wa ijtihadihi méjì ni mo pé o al-ilmu ilmani ọ̀nà méjì ni mi máa pín sí o ilmu al-kasabi al bisin wàlà ilmu al-laduni ṣórí ìta ń pè ní èyí téèyàn ṣe wàhálà wá. Wa èyí téèyàn ò ṣe wàhálà tọ́lọ́ ń kàn mú sórí àlè ilmu muktasabi yẹn wúwẹ́lá ilmu lẹ́dí yudrikuhu lẹ́ abdu bi juhudihi wajtihadihi ilmu kasabi yẹn òun ní ìmọ̀ tí ènìyàn ṣe wàhálà láti rí bi juhudihi yóò dààmú wajtihadihi yóò sì ṣe wàhálà bil mashaqqa yóò ṣe wàhálà yóò dààmú àdánwò wá ni pé gbogbo ẹni tó tún wá dààmú wá kéwú yẹn kan lórí gbogbo ẹni tó lọlé kéwú kọ́ lórí kéwú ké kì í sì ṣe gbogbo ẹni tó kéwú ni kéwú yẹ kì í sì ṣe gbogbo ẹni tó kéwú ni kéwú gbè láfirí kan náà òun nílàkàyè tó sọ yín pé ká lọlé kéwú kò pé àárín kéwú ké kárí kéwú kéwú kò pé kéwú yẹ ni kí kéwú yẹ ni kò ké kéwú ọgbẹ ni. kéwú gbẹ̀mí mo dúpẹ́ fún olúwa ẹni kéwú bá gbè kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mọ yẹ̀yẹ́ ẹni tí kéwú ó gbè torí pọ́lọ̀ ni òjò ó gbé ilmu nìyẹn yudiriku wọlé abdu bijudin awo bijudihi wajtihadihi ènìyàn máa ní mọ̀ yẹn yóò ṣe wàhálà yóò dààmú ìmọ̀ ẹlẹ́ẹ̀kejì al-ilmu alladuni òun ni ìmọ̀ tí máa wá látọ̀dọ̀ ọlọ́run huwa al-ilmu alladhi máa gbọ́ nígbà táwọn àfáà ń ṣe tààrífù ẹ̀ tí wọ́n ń define ẹ̀ ìkánú àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ń pè ní toha hussein nígbà táfà yìí fẹ́ sọ̀rọ̀ nínú tírà kan tí wọ́n ń pè ní al-ayyamu toha aw tó o bá lọ ka tírà yẹn lọ ka fọlùmù one page two nígbà tí àfọ onímọ̀ yìí ń ṣe tààrífù ilmu laduni ń bẹ ó ní wàlá ilmu lẹ́dì yahabitu ala qalbi sahibihi min indillah subhanahu wa ta'ala duna an yahtaja ila kitabin bal duna an takra wa taktub subhanallah alazim ọlọ́wọ́ àfáà yìí ń jẹ́ kó yíwa pé ilmu laduni òun náà ni ìmọ̀ tó já sí pé yahbitu ala qalbi alhe ala qalbi sahibihi òun ó kàn máa wá yóò máa wọnú ọkàn ẹni tá a fún nímọ̀ yẹn mini indila ìmọ̀ yẹn ó máa wá látọ̀dọ̀ ọlọ́run dúnà an yahtaja ila kìtàbìn láì ní bùkátà sí wípé ìmọ̀ tí ń sọ yẹn bóyá ní òwe kan ló ti kà á rárá kò ká mì kankan máa gbọ́ ìmọ̀ ìmọ̀ tí máa wá látọ̀dọ̀ ọlọ́run yahbitu ala ṣàìbìhì ìmọ̀ yẹn ó máa sọ̀kalẹ̀ sínú ọkàn ẹni tí ó nímọ̀ nì báwo ni ó ṣe wá débẹ̀ dúnà dúnà an yahtaja ila kitabin min indillah yàní min indi rabbi látọ̀dọ̀ ọlọ́run direct ni ó ti máa wá dúnà an yahtaja ila ẹni yẹn ò ní bùkátà sí wípé inú ìwé kan ló ti kàntí بل دون أن تقرأ أو تكتب ẹni yẹn láì ní bùkátà sí pé ó yóò mọ ka nǹkan yẹn nìkan kò ká nìkan kò sí rí inú ìwé kan tó ti kà á kò ní ìwé kan tó ti rí kò sí níbì kan tó ti kà á kódà kò ní kọ́ síbì kan tá a máa sọ pé ó kọ́ síbì kan náà ló fi rí alàdù nínú wàláhì ó sì ń bẹ àfa wa Tọ́há Hussein wọ́n ṣàlàyé irú yẹn fún wa nínú tírà tí wọ́n ń pè ní al-Ayyam tó o bá lọ sọ́dọ̀ àfa wa al-Imamu al-Ghazali Abu Hamid al-Ghazali rahmatulahi ta'ala alayhi nínú tírà tí wọ́n tí wọ́n pè ní Ihyahu Ulumuddin ó bá ń bẹ̀ nígbà táwọn náà ń dì fáyìn mọ̀ yìí wọ́n ní al-ilmu alladhuni huwa al-ilmu alladhi yanfatihu fi sirri qalbi في سر القلب من غير سبب معلوف من خارج ah subhanallah àdá ah, ọlọ́run mọ̀mọ́ ẹlòmíì ó kàn kórùngbọ̀n ọjọ́ ẹlòmíì ó kàn ah, la ilaha illallah a sì láwọn àfáà tó já sí pé pẹ̀lú irùngbọ̀n wọn náà níbẹ̀rẹ̀ ọlọ́run ń bẹ lára wọn a láwọn àfáà pẹ̀lú láwàní wọn níbẹ̀rẹ̀ ọlọ́run ń bẹ nú ayé wọn àwọn míín sì ń bẹ pẹ̀lú bí láwàní rẹ̀ ṣe tóbi tó níyapọ̀ ọlọ́run ọba rẹ̀ ṣe tóbi tó làìmọ́ ọlọ́run ọba rẹ̀ náà ṣe pọ̀ tó làwọn kẹ́ńbẹ bí rùgbọ́n wọn ṣe pọ̀ tó náà ni làákàyè wọn ṣe kú tó èyí tó yẹ kọ́lọ́run fún un nímọ̀ àtàgbọ́yé wọn ti fún un nírìngbọ̀n irùngbọ̀n yẹn wá pọ̀ irùngbọ̀n yẹn ni wàá máa ṣokéèsì tẹ́wàá rí pé irùngbọ̀n yẹn ti pa làákàyè lómi àwọn míì tòun tí irùngbọ̀n wọn yẹn náà làákàyè wọn sì pé òye wọn pé ọlọ́run ṣàánú wọn. àlàílmù aládùnì lọ́dọ̀ ìmáàmù abu hamid al-ghazali wọ́n jẹ́ kó yí wa pé wọ́n ilmu alladhi yanfatihu fi sirri al-qalbi min duni sábàbìn min duni sábàbìn wọ́n ní ìmọ̀ tí máa wá látọ̀dọ̀ ọlọ́run òun náà ní ìmọ̀ tó já sí pé ní yanfatihu fi sirri al-qalbi yóò kàn máa ṣí jáde nínú ọkàn ni àṣírí ni tó yẹ pé inú ọkàn ni ó ti máa wá mingo iri sábàbí láì nídìí kan láì lọ́nà kan kò ní sábàbí kan tá a fi máa sọ pé ọ̀nà báyìí ló tọ̀ ọ̀nà báyìí ló gbà ń báyìí ló ṣe mingo iri sábàbí kò ní ọ̀nà kan ma'alufin min kharijin táwa sọ pé ọ̀dọ̀ lágbájá ló ti kọ́mọ̀ yẹn ọ̀dọ̀ lágbájá ló ti kékéwù yẹn ìwọ náà já tara sheikh adam àwọ̀ méjèèjì lọ́lọ́run papọ̀ sára sheikh adam al-ilmu al-kasabi wal al ìmọ̀ káwá àti ìmọ̀ kábùn torí pé àwọn àfáà tí wọ́n kọ ní kí ó gan mọ̀ pé kèé ṣe ń ta akọ́ ádámọ̀ níkà kódà àwa tá a irú èmi náà tí mo kéré yìí aksam tó bi rabbil alamin mo fi ọlọ́wọ́n bá mi tó tóbi búra àìmọye àwọn tọ́píìkì ń gbà mí ojú oorun báyìí ní ti máa rí wọ́n sì máa rí àwọn dàlà tí máa fi kó tiẹ̀ ìyẹn ló ṣe máa ń dẹ̀ láàmú ń gbà mí tí wàá wá ní tó fẹ́ fi tapò tó ò ní rí wallahi làdìmí in kuntu kadiban fa alayya kadibi tó bá já sí pé irọ́ ni mò ń pa ọlọ́run ó bá mi wí lórí irọ́ mi wa in kuntu sadiqa tó bá sì jó òdodo ni mò ń sọ ọlọ́run ó sì ju àánú wò mí. àìmọye àwọn tọ́pìkì ń gbà mí ojú oorun lọ́lọ́run ó ti gbé mi wá yóò sì tún júwe àwọn ayat téèyàn ó lò àwọn àyẹ̀sẹ̀ wa lọ́mọ mú á bẹ̀rẹ̀ sí ní mọ ọkọ̀ kalẹ̀ á mọ ọkọ̀ kalẹ̀ ó rí pé ń jọ míì tá a bá mú àyà mi wá yóò ṣọ́ọ̀kì ẹ ó mọ lérò pé kò sínú Al-Qur'an ni ó sì bá mẹ débi pé mo rántí ń gbà kankan náà àfa onímọ̀ ni ó ní ẹ mọ dáfà yẹn ló àlìjẹnu nílò àyà tí ò sínú Al-Qur'an ni yóò sì kó tiẹ̀ á sì bá mẹ ẹgbẹ́ làákà yẹ bó ṣe rí ó gbàgbé pé al ìwé Ọlọ́run ni ìwé tí ó mọ tuntun tí ò ní gbó kò ní ṣálétí ìtẹ́lẹ́pọ̀ ó kàn mọ kọjá lára rẹ̀ ń gbà mí ò ní mọ táyà yẹn ń sọ Ọlọ́run wàá lo ẹnìkan yóò fi sọ bọ́lọ́wọ́n bá mi ti rí nìyẹn méjèèjì lọ́lọ́run kó fún sheikh adama àìmọye àwọn tí sheikh adama báláyé wọ́n jìyà mímọ̀ ju sheikh adama lọ wọ́n sáré mọ̀ ju sheikh adama lọ àmọ́ ọlọ́run ò jẹ́ kán ní tó sheikh adama látara pé ọlọ́run fún sheikh adama ní nǹkan méjì ó fún ní alẹ́dùnní ká mọ̀ látọ̀dọ̀ ọba rẹ̀ wá ó sì fún un ní ká tún ṣe wàhálà méjèèjì nù ni ó wà bẹ́ẹ̀ ṣòtún wá rí méjèèjì sórí àlàdùní ta ló wá látọ̀dọ̀ Ọlọ́run yẹn òun náà tún pín sí méjì àlàdùní rahmani wàládùní ṣèitọ́ni làdùní yẹn tí máa wà yẹn tí ó yẹ pé kò ò nídìí àti lọ́ọ́ kọ níbi kankan ò nídìí àti kà níbi kankan làdùní rahmani ń bẹ èdè pọ́dọ̀ Ọlọ́run ọba rẹ ni ó ti wá làdùní ṣèitọ́ni ń bẹ èyí tí máa wá látọ̀dọ̀ ṣèitọ́nu wà ṣèitọ́ni ó máa fún láwọn ronú bí wọ́n ṣe gé orí bí wọ́n ṣe fá orí bí wọ́n ṣe lo abẹ́ bí wọ́n ṣe jó abẹ́ bí wọ́n ṣe wẹ̀ ṣètọ́ ni ó máa kọ ẹlòmíì ò kọ níbi kankan ó sì mọ́ tí ó máa já sí pé làdùnní yóò ṣe ìtọ̀ ni ó wá látọ̀dọ̀ ṣe ìtọ̀ sínú ọkàn rẹ̀ bọ́lọ́wọ́n bá ti máa ń sọ yí pé yuhi ba'duhum ila ba'din zukhrufal qawli ghurura àwọn ìránṣẹ́ àtìn wọn máa kó àwọn ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sínú làákàyè èèyàn sínú ọpọlọ èèyàn sínú ẹ̀mí èèyàn yóò sì mọ sọ jáde ẹnu àwọn àpéǹbo ló ti rí yóò mọ̀ ní spirituality ni wàláálí defulism ni kọ́lọ̀ǹkó làwọn bẹ́ẹ̀ ayé wa gbàgbé pé ọba tó nímọ̀ máa fún yàn nímọ̀ wọ́n wá ń sọ fẹ́ni tí ń ṣe wáàsí tí ó jásí pé ẹni tó ẹni tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ mímọ̀ tí wọ́n ń lo kéwú tó lo ìmọ̀ tó wá fi mímọ̀ làẹ́mọ́lẹ̀ tó wá lẹ́rìí tó wá rántí pé kò mọ suratul masad ó wá rántí pé ṣe irú Jamiu Adégún ó wá ń gbà á nímọ̀ràn ṣàìtọ́n tá a fi mọ̀ pé ṣe ìtọ́nù ní gba ẹnu rẹ̀ sọ̀rọ̀ pé kó mọ́ sọ̀rọ̀ ọlọ́mọ kó mọ́ dá sọ̀rọ̀ ọlọ́mọ tó bá fẹ́ látúbọ̀tán tó dáa tó bá fẹ́ lọ́rùn re ẹ̀yin léèyàn kú ònú Islam ilé ìmọ̀ránṣẹ́ ìtọ́n ó sì ń jáde lẹ́nu ẹni tó pinrẹ̀ ló ń súnà tó pinrẹ̀ ní sẹ̀lẹ̀fíà tó pinrẹ̀ ní nǹkan pẹ̀lú rúgbọ̀n tẹ́ ẹ máa fi mọ̀ pé ẹ ti mọ̀ pé ilé ìyá tó ń ẹ mọ̀ yí pé àkìlúwú àkìlú ṣètọ́ni làákàyè yẹn làákàyè ṣètọ́ni ni fìkírátù fìkírátù ṣètọ́ni yà ìrònú yẹn ìrònú ṣètọ́ni ni torí pé kò ní kò lọ pẹ̀lú tọ́lọ́run kò mọ̀ pọ́lọ̀ wọn bá ń fúnyàn nímọ̀ láì lọ lè kéwú kò mọ̀ pọ́lọ̀ wọn bá ń fúnyàn nímọ̀ láì kàwé ilmu laduni yẹn tí máa wá látọ̀dọ̀ ọlọ́run jẹ́ ká wò ó lára anabi adam aleyhisselam èyí tí mo mú wá nu tíra imam al yẹn lọ́wọ́ nu volume three page 24 ihyahu ulumi dini lil imam al-Ghazali èyí tí mo rí inú àwọn tààrífàtì tó yanjú ni mo fún ọhún ìwọ náà lọ máa yanjú ìtókù táfà mi bá fẹ́ ṣàbòsí yóò sọ pé lọ́dọ̀ àwọn nsúfí yóò wá lọ wá nǹkan kan wá nítorí àti fi sọ àwọn onísúfí lẹ́nu kò ní wá definition tó lọ tààrà ìmẹ́ladùn ní ọlọ́run á kàn máa jáde látinú ọkàn mi nìyẹn yábìtù yóò máa jáde sínú ọkàn ọmọ ènìyàn dúnà àyàtàjẹ ìlà kìtàbí kò ní ìdí ìwé kan tá a sọ pé inú ìwé kan ló ti rí bẹ́ẹ̀ dúnà àǹtàkàrà àwòtàkùtù kò ní ìdí pé yóò kà ń bì kan kò ní ìdí pé yóò kàn ń bì kan bọ́lọ̀ ti máa ń ṣayé nìyẹn ọlọ́run ṣe irú ẹ̀ fún adam aleyhi salam èyí tí ń jẹ́ awolul khalik àwọn kan sọ pé awolul bashar awolul bashar torí pé tá a bá sọ pé àkọ́kọ́ ẹ̀dá àwọn ẹ̀dá kan ti ń bẹ ká tó dá Ádámà àbí ká sọ pé awwalul bashar àkọ́kọ́ abára ènìyàn tá a bá ní àyẹ̀bẹ́sì tá a bá ní awwalul khalqi àkọ́kọ́ ẹ̀dá òun kọ́ ọlọ́run kọ́kọ́ dá ọlọ́run ti dá omi kó tó dá Ádámà ó ti dá òkè ó ti dá ilẹ̀ ẹ̀dá ọlọ́run sì ni wọ́n tó bá ń bi ọ́ lè ní pé man awwalul khalqi ta là àkọ́kọ́ ẹ̀dá tó o bá sọ pé ádámẹ̀ ni òun mẹ́ni tó ń sọnù ni awwalul khalqi huwal ma' ìtọ́lọ̀ nkọ́kọ́ dá omi ni tọ́lọ̀ sì sọ fún Al-Qur'ani yìí pé wa ja'alna minal ma'i kulla shay'in hayyin afala yu'minun gbogbo tí ń ṣẹ̀mí láyé ara omi láti dá wọn bẹ́ẹ̀ nìkan bá ń sọ fún ẹ pé awwal ma khalaqallahu huwal qalam àkọ́ntọ́lọ̀ nkọ́kọ́ dá òun ní gègé <laughs> kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o àwọn ni àwọn alùmọ̀ kọ́lọ́kọ́lọ́ àkọ́kọ́ ń tọ́lọ́ kọ́kọ́ dá làákàyè ni kò rí bẹ́ẹ̀ o àkọ́kọ́ ń tọ́ba mi kọ́kọ́ dá ẹlmẹ́ minelmehi ja'ala Allahu kulla shay'in hayyin látara omi lọ bá mi ti dá gbogbo ohun tí ń ṣẹ̀mí ara omi ló ti dá gègé ara omi ló ti dá làákàyè ara omi ló ti dá gbogbo ohun tí ń ṣẹ̀mí pátá kódà ó tún sọ ní pé gbogbo ohun ń yẹ ìran dáàbà láyé ara omi láti dá wọn kùránì ló sọ bẹ́ẹ̀ oyin bẹ́ẹ̀ o ìwà ja'alna minelmehi kulla shay'in gbogbo ń tọ́ba mi dá àtàsámà àtàlárd àtilẹ̀ fúnra rẹ̀ omi ló bi sámà fúnra rẹ̀ omi ló bi atẹ́gùn omi ló bi ooru omi ló bi la ilaha illallah kulla shay'in hayyin afala ló fi jẹ́ pé o ò lè rí kinní kan tóyìnbó ṣe tómi ò ní sí lára nǹkan yẹn tómi ò bá dára ẹ̀ kò ní ṣẹ̀mí kò ní wúlò kò sì ní ṣàǹfààní bọ́lọ̀ ti dá yẹn so ìyẹn alukurani ló sọ yìí ọlọ́run wá fún ádámẹ̀ nímọ̀ dúné من دون كتاب ومن دون قراءة ولا كتابة ádámọ̀ ọ̀kọ́ ádámọ̀ ọ̀kà ádámọ̀ ò rí núwé kan ọlọ́run kan sọ fún anú suratu al-Baqara wípé wa allama ádámà al-asmaha kullaha ó gbọ́ ni allama ádámà al-asmaha kullaha àwọn ọlọ́run àfimọ́ ádámà kìí ṣe pé akọ kìí ṣe pé ó ní allamahu bidu biwasi totil wahyi min indillah ilhamin anuni min indillah látọ̀dọ̀ Ọlọ́run al asmaha kullaha orúkọ gbogbo nǹkan tí ó máa wà orúkọ gbogbo nǹkan tí ó máa ṣẹ̀mí ó ní summa aradahuma ala al malaika lẹ́yìn yìí àwọn tí wọ́n rò pé ìmọ̀ parí sọ́dọ̀ àwọn tí wọ́n ń jẹ́ màláìka ọlọ́run wa ní ambi òní bí a sì mẹ́yì àùlá ẹ̀yin onímọ̀ tẹ́nìkan onímọ̀ tó yín ó yá ẹ fún mi nírò ẹ ṣàlàyé ẹ ẹ jẹ́ àmọ́ àwọn nǹkan wọ̀nyí in kuntum sadiqina tó bá já sí pé ẹ bá nímọ̀ lóòótọ́ tó dá yín lójú. kọ́ọ̀lù ògbọ́n tí wọ́n sọ ni subhanaka mímọ̀ rẹ la ilma lana illa ma wa tayọ ẹnu wọn bá tó fún wa àfọ onírùngbọ̀n tí ń sọ pé kéèyàn kú lórí ojú ọ̀nà ọlọ́run ó gbàgbé pé òun ò nímọ̀ tayọ ń tọ́lọ́run bùn ẹlòmíín sì nímọ̀ èyí tó yàtọ̀ sí èyí tóun ní tóun náà ń jó nímọ̀ ìmọ̀ kan ń bẹ lọ́dọ̀ àwọn màláìka wọn ní ilmu tasibihat ìmọ̀ káṣàfọ̀mọ́ fọlọ́run ọba mi parí ẹ̀ sọ́dọ̀ wọn àmọ́ wọn ní ìmọ̀ tá ń pè ní ilmu asma wa nabatat wal jamadat wal ayawanat ìmọ̀ yẹn ò sí lọ́dọ̀ wọn wọ́n dẹ̀ yá ṣe ìtiraf bìbáàdìlà ilmi alẹ́bí alámàhùnmù rọ́bùhù pẹ̀lú wọn bá ń tọ́ba wọn fún wọn wọn ní subhanaka mímọ̀ rẹ̀ la ilma lana illa ma allamtana kò símọ̀ lọ́dọ̀ wa tayọ ń tó bùn wá wá tayọ ń tó bùn wá subhanaka la ilma lana illa ma allamtana innaka antal alimul hakim ọlọ́run lèèyàn máa ń ṣàfitì mímọ̀ sọ́dọ̀ rẹ̀ èèyàn ò gbọ́dọ̀ máa ṣe fáàrí pẹ̀lú mọ̀ torí pọ́ba tó nìmọ̀ lè gbà lọ́dọ̀ ẹ̀ àwọn tí wọ́n ní ìlànà wọn rí fàárí ṣe o ọlọ́run ló polongo wọn kọ́lọ́n kó là wá. náà ìyẹn lọ bẹ́ẹ̀ tá a dámọ̀ lọ bẹ́ẹ̀ tọ́lọ́run fún ànábì ádámà ní ìmọ̀ ilhamen min ladunuhu látọ̀dọ̀ ọlọ́run. wàá wo ànábì musa alayhi salam àfàl ànábì musa lẹ́ni tá a fún ní tíra sọ ma pé a fún musa ní mọ̀ kó máa ka tíra ìntínkanú tíra ló sọ fáyé ìmọ̀ yẹn jọ Musa lójú ana a'lamu nas tá a bá ń sọ̀rọ̀ mímọ̀ kò sí irú mi ọlọ́run sì mú rìnrìn àjò kó lè mọ̀ yí pé wa kullu fawqa dhi ilmin alimun gbogbo ẹni tó bá sọ pé òun nímọ̀ láyé ni ó rí ẹni tó túmọ̀ jù ú lọ gbogbo ẹni tó bá pera rẹ̀ lóní mímọ̀ tí wọ́n ń pè lónímọ̀ láyé yóò tún rẹ́ nìkan yóò mọ̀ jù lọ tó bá ní wọ́n nímọ̀ ju ẹnìkan ẹnìkan ní ju ọ lọ ẹnìkan ní ju tọ̀hún ní lọ ẹnìkan tún ní ju tọ̀hún ẹnìkan ní ju tọ̀hún bẹ́ẹ̀ nìkan ó ti mọ ẹni jù wọ́n jura wọn lọ jura wọn lọ jura wọn lọ́nu ni torí pé ọlọ́run fúnra ẹ̀ ló parí ẹ̀ ìfà dọ́lìnà bá àgbẹ̀kùn àlẹ́ àbáàdì àwọn ọlọ́run la dá àwọn kan lọ́lá ju àwọn kan lọ tá a bá ń sọ̀rọ̀ ìmọ̀ láyé kò sẹ́ni tó nímọ̀ táwọn bànú Israel <laughs> kò sí ẹni tọ́lọ́ ń dá lọ́lá tó bànú Israel ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó lè jiyàn sí ọlọ́run ni wá fa dọ́là kún mọ́ àlẹ́lẹ́ àlẹ́mí àwọn bàánú Ísírẹ́lì yẹn ọlọ́run nèmi ni mo gbọ́lá fún wọn lórí gbogbo ayé ni ó gbọ́ ni ó ní wa àtàkùn mẹ́lẹ̀m yóò ti àhàdàn mínàlẹ́ àlẹ́mí ọlọ́run fún yín ní tí ò fẹ́ nìkankan láyé ṣàwa lè bá wọn ni lọ sọ ẹni tó bá lè bá wọn ní jẹ̀síratul Arab lérékùṣù lárúbáwá àbí nínú ayé lọ ọlọ́run fúnra rẹ̀ ló gbé ayé lé wọn lọ́wọ́ bílá ilmi gbogbo ń tó olóhùn níyẹn làwọn ní jù wá lọ wọn nímọ̀ jù wá lọ wọn lóye ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ìgbà tá a bá ń sọ pé làfọ́dí àràbí yìí náà aláìjẹ̀mí yìí illa bi níbi ọ̀rọ̀ ẹ̀sìn ni o fọ́dílù ń bẹ o kódà ọlọ́run ní fàdọ́lná ba'da nabiyyin ala ba'd àwọn ànábì ọlọ́run kan adá wọn lọ́lájà àwọn kan lọ àwọn nǹkan adá wọn lọ́lá jà àwọn nǹkan lọ kódà báàdọ̀ ayyam nínú àwọn ọjọ́ yìí náà fàdánlá yawman ala báàdìl ayyam ọjọ́ kan wà adá lọ́lá jà àwọn ọjọ́ kan lọ fàdánlá yawmal jum'a ala ayyamil usbu'ati kullaha ọjọ́ jímọ̀ adá lọ́lá gbogbo ọjọ́ tó wà náà sẹ̀ ó fàdánlá laylatal qadr máa wọ lọ́hùn wá fàdọ́lìnà yawma àràfàtà ala kulli ayyami dunya ayyami dunya wíyà gbogbo ọjọ́ ayé yawma àràfà kò sírú ẹ̀ ìṣòro ọlọ́hùn gbogbo ntọ́lọ̀ ló dá wọn lọ́lá jura wọn lọ fàdọ́là rìjẹ́lẹ̀ alẹ́nisa ó dá ọkùnrin lọ́lá ju obìnrin lọ wà fàdọ́là bani israel alẹ́ àṣà ìrìlà alẹ́ ó dá bani israel lọ́lá ju gbogbo ayé tí wọ́n fi ríra wọn pé àwọn làwọn dáa jù àwọn lóore jù kò sẹ́ni tó dáa tó àwọn ọlọ́run fúnra ẹ̀ lóní wàfà dọ́là kún mọ́ alẹ́lẹ́ alẹ́mìn mo dá yín lọ́lá ju gbogbo ayé lọ wà àtàkùn mẹ́lẹ̀m yóò ti àhàdàn mìnàlẹ́ alẹ́mìn ọlọ́run fún yín ní tí ò fẹ́ nìkan láyé ọláwo ló wá ní tó ń pariwo ọlá ti jẹ́ pé ọlọ́run dá àwọn kèfèrí lọ́lá jù wọ́ ó dá wọn ọlọ́run dá wọn lọ́lá àwọn ni wọ́n ní ayé tó yẹ pé kárí àwọn gbogbo materialism yẹn àwọn ni wọ́n ní ló fi àwọn ni wọ́n ń ṣe ìwọ tó ń pẹ nìkan ló ní mímọ̀ kí ló fẹ́ pọ ẹni tó ń kán mọ́tò ọlọ́run ló ní mọ̀ ọlọ́run ló ní kí ló fẹ́ pẹ ẹni tó ṣe mọ́tò kí ló pẹ ẹni tó ṣe pléènì ṣé torí pé kò mọ kéwú aláìmọ̀kan ni torí pé kò mọ kéwú ó sì ṣe mọ́tò aláìmọ̀kan ni software tí wọ́n ń lò ẹnìkan tó ẹni ó ṣe ò mọ kéwú wọ́n sì install arabic sínú ẹ̀ ó pé làákàyè ló kéré lẹ́ẹ̀mọ fi wẹ nìkan lẹ́ẹ̀mọ ní aláìmọ̀kan olódo ṣebí ìmọ̀kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí ò sí lọ́dọ̀ tiẹ̀ kódà bó tiẹ̀ já sí pé ẹ lọ sínú ìwé ebéèrú ṣapta kínní tó wà ní orí ẹ̀ kò sínú lákàyè tiẹ̀ ṣòkòhùn wa mọ̀ níwọ̀ aláìmọ̀kan ó lè pè yẹn láláìmọ̀kan torí pé Ọlọ́run fúnra ẹ̀ ló sọ fún wa pé ma utitum minal ilmi illa qalila àfún yín ní nǹkan kan nù mọ̀ tẹ́ fi ń ṣe fàárí yẹn kọjá díẹ̀ a sì tún béèrè bẹ́ẹ̀ ti lò ó a máa sọ pé wà kúlò qawlan sadida ẹ máa sọ̀rọ̀ tó dáa ẹ má pera yín lórúkọ tí ò dáa ẹ má sọ tí ò dáa sí wà láàlì ara àwa mùsùlùmí ló sodú sí àwọn yóò wá máa fojú yẹpẹrẹ Islam bíi pé Islam ló kọ́ wa níwà táwọn wù wà láàlì ìwà ṣaitọ́ọ̀nù ló wà lára wa kọ́lọ̀ ń kó làwọn mẹ́. Ànábì Musa alayhi salam kéwú lòun mọ̀ ọlọ́run wá yan ẹrú kan títí ò mọ kéwú òun ò kà kankan nù ìwé kan ọlọ́run wá sọ fún wa tó eh, suratul Baqara tí mo kà lẹ́ẹ̀kan yẹn àyà thirty one ni ọlọ́run wá sọ fún wa nínú suratul Kahf àyà sixty five wàá gbọ́ ń tọ́ba mi sọ fún Ànábì Musa ọlọ́run ní fawajada abdan min ibadina Musa bá ẹrú kan pàdé nínú àwọn ẹrú wa àtẹ̀yìnà rahmatan min indina àánú látọ̀dọ̀ àwọn ọlọ́run ló bá a àánú látọ̀dọ̀ àwọ ọlọ́run ló bá ìyẹn pé àwọ ọlọ́run la ṣàánú ẹ̀ àánú wo la ṣe fún ìyẹn ni pé wà ẹlẹ́mìnáhù min ladunna ilma a fún un nímọ̀ látọ̀dọ̀ wa direct sínú làákàyè ẹ̀ sínú ọkàn rẹ̀ tẹ́nìkan ò kọ tí ò ká nínú ìwé kan tí ò gbọ́ nbì kan ìyẹn ni al-imam al-Ghazali ta'ala ló ṣe ń sọ fún wa pé al-ilmu laduni ìmọ̀ tí mọ̀ wá látọ̀dọ̀ ọlọ́run wọlé ilmu alẹ́dí yahabitu òun nìmọ̀ kan tó yẹ pé a máa ń sọ kalẹ̀ fi qalbi abdi sínú ọkàn àwọn fi qalbi sọ ibi yìí sínú ọkàn ẹni tó nímọ̀ yẹn dùnà láyé yìí ṣe wípé ní orí ìwé kan dúnà àyàtàjà ilà kìtàbí kò ní ìdí ìwé kan bá ń sọ fún àwọn àrọ́sítò bọ́ ni wọ́n ti rí mọ̀ tiwọn wọ́n ka kankan làákàyè kan dé ní òye dé ní sì ni kó máa lọ bẹ́ẹ̀ ọlọ́run ní fàwájádà abúdámínà ibàdínà yẹn ni pé dúnà sábàbí ẹ ní mọ̀nà tí mọ̀ yẹn gbà wá yóò kàn máa jáde ni irú yẹn ni tadégún wa tó o bá gbà fọlọ́run lára rẹ̀ ìwọ ló ní ìṣòro tó bá ń pè láláìmọ̀kan ò ń takú ọba tó fún ní nǹkan yẹn torí pé wọ́n gan ò rí aláìmọ̀kan ni wọ́n lọ́ọ́ fi pè láláìmọ̀kan ò rí ìmọ̀ tí ń bẹ lára ẹ̀ iṣẹ́ tó ṣèṣe sínú ẹ̀sìn mẹ́ta láàrẹ̀ ò ṣe dákun béèrè nígbà tó o bá ń padégún wà láláìmọ̀kan kéwú mélòó ni bàbá rẹ ké kéwú mélòó ni ìyá rẹ ké bàbá bàbá rẹ mú wọn jáde sáfà ni wọn ṣe wọn kéwú ìyá ìyá rẹ bàbá bàbá rẹ tó ní mímọ̀ ni wọn tó o bá ti ń pe òun láláìmọ̀kan kí làá pa tí wọ́n bí wọ̀ bàbá tó bá nàbí Ibrahim ò ní mọ̀ ara rẹ̀ ni Ibrahim sì ti jáde bàbá tó bí Muhammad sallallahu alaihi wasallam ò ní mọ̀ ara rẹ̀ ló sì ti jáde bàbá tó bí Noah ò ní mọ̀ ara rẹ̀ ló ti jáde ṣé ká máa sọ pa láìmọ̀ kan làwọn bàbá wọn rárá ọlọ́ni wàjẹ́dà abdẹ́mìnì ìbàdìnà Musa bẹ́ẹ̀rù wa kan pàdé àtẹ̀yìnà wùràmẹ̀tẹ́mìnì ìndìnà àwa la fún aṣàánú rẹ̀ látọ̀dọ̀ wa ni wà àlàmnáhùmí ladùnà ìlmà àwa fún un nímọ̀ látọ̀dọ̀ wa a fún un nímọ̀ látọ̀dọ̀ wa dúnà àyàtàjà ìlà kìtàbìn kò wọn ò ní ìdìwé Musa ní ìdìwé dúnà àìmì dúnà àǹtàkìrà àwòtàkùtù kò ní ìdí pé yóò kọ nǹkan síbì kan kò ní ìdí pé yóò mọ kà ń bì kan àbí yóò mọ kọ síbì kan ọlọ́ni àtẹ̀yìnà wà àlẹ̀mnáhùn min ladunna ilma afúnnímọ̀ látọ̀dọ̀ wa ni ilmu ladunni nìyẹn tí ìwọ̀n bá tún wá yí ẹ pé ọlọ́run máa ń fún yẹn nímọ̀ láìké láìkọ́ láìkà wo tànà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ṣọlọ́n ti wá dáwọ́ ẹ̀ dúró kò ṣerú ẹ̀ mọ́ ni ṣọlọ àwọn kan bẹ wọn kọ ewé wọn kọ egbò ọlọ́run kan jù sínú làákàyè wọn ni bẹ́ẹ̀ kò sì ṣewé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn wọn máa sọ bí tẹ́ ẹ lè wá ewé yẹn lọ tẹ́ ẹ ti rí ìmọ̀ sí ni kò wá nítorí pé ní ni òkéwú aláìmọ̀kan ni ṣọ́ra àwọn kan bẹ tí wọ́n tú sí kéwú wọ́n tú sí lárúbáwá ni o kìí ṣèdè lárúbáwá náà fi gbé wá lọ́wọ́ tíra táwọn kọ̀dìríyà máa ń lò tí wọ́n fi ń sọ̀rọ̀ yín Abdulkadir Jailani fárísì ni wọ́n fi kọ́ o wọ́n tú sí lárúbáwá ni o ìyẹn ló fi já sí pé ó bá àwọn oríyìn kan ń bẹ torí ìyẹn gan ó jùròyìn ànábì Ọlọ́run kan lọ torí pé tó kọ́ kìí ṣe lárúbáwá òun kọ́ lákọ̀ọ́ tán ni ó sì fi gbogbo ìròyìn téèyàn lè fi ròyìn èèyàn ó fi kún wọ́n tú sí lárúbáwá ni ṣùgbọ́n tí wọ́n bá ń kà ní ìṣòwò mọ̀ lérò yìí pé lárúbáwá ní ìpìlẹ̀ tí wọ́n fi kọ́ bẹ́ẹ̀ kẹrẹ́ fáàrìsì ni ṣùkọ́lọ̀ ń kó làwà ọlọ́run tó sọ fáànà Muhammad yìí pé wà nínú suratu Naml Quran twenty seven ayé ẹlẹ́kẹfà ó ní wa innaka latulaqa al-Qur'ana máa gbọ́ wà ìnáka latulakọl kùránà min lẹ́dùn lẹ́dùn hakimin alimin wà ìnáka latulakọl kùránà ṣòro kùránà yẹn latulakọ yóò kàn máa wá sínú ọkàn rẹ ni min lẹ́dùn hakimin alim látọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n onímọ̀ tí ń jẹ́ látọ̀dọ̀ ọlọ́run níjọ́ tí mùdírù sọ fún wa wípé ọlọ́run ò ní ohun tó fi ń sọ̀rọ̀ pé kí tọ́lọ́n bá ń sọ pé a sọ kùránì kalẹ̀ lédè lárúbáwá ìtumọ̀ rẹ ni pé èdè lárúbáwá tànàbí ń wí òun ló fi sọ jìbìrìlù ò sọ ọ́ kalẹ̀ pé à jìbìrìlù ń sọ lárúbáwá pẹ̀lú ànábì òun fún ní revelation yẹn ó mi sínú ààrẹ yóò wá máa fèdè tí ẹ gbé jáde pé ọlọ́run ò ní sọ òtù kò lóhùn kan tá a fi sọ pé ó sọ èdè yorùbá torí pé tó bá fẹ́ fún yàn ní ilẹ̀ àmù náà ẹni yẹn ó máa rí inú làákàyè ẹ̀ torí pé ó jẹ́ yorùbá ń dọ̀ àtọkàn rẹ̀ yóò sì máa gbé jáde pẹ̀lédè ẹ̀ ọlọ́ni wa iná kàlàtò lákọ̀lù quran sórí díjáàlù quran yẹn èyí tó dẹ́ gbé wọ́n máa jù sínú ọkàn rẹ̀ mìládùn hakimin alimin látọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n tó ní mímọ̀ ọgbọ́n mi kan ó ní nazala ruhul qudus ala qalbika ẹ̀mí mímọ́ kan ní máa sọ ọ́ kalẹ̀ sínú ọkàn rẹ yóò kàn gbé nǹkan yẹn wá sínú ẹ̀mí ẹ̀ yóò sì rí wáyàn ọ ilẹ̀ àmàn so ìyẹn túmọ̀ sí pé ọlọ́run lè fún yẹn nímọ̀ láì kéwú ó lè má lè ka kéwú àmọ́ yóò mọ tí wọ́n fẹ́ fi kéwú sọ kéwú yẹn ni ò ní lè kà ká máa ní ẹni tó yẹ pé gbogbo ògbésí ayé ẹ̀ ní máa fi sọ fáyé èmi ò kéwú o mi èé ṣàfà o a sì máa gbé challenge wá tó bọ́ mọ́ àfa a àwa ní ìdìka ní nítorí pé a fẹ́ parun àbá a fẹ́ pa ọlá rẹ̀ rẹ́ ní tó ṣe ẹni pé ẹni ọlọ́run gbé dìde tá n pé kó ṣubú bí ó ṣe wá ṣubú yóò ṣojú ọlọ́run bí ó ṣe wá ṣubú yóò ṣojú ọlọ́run kí la fẹ́ sọ fọ́lọ́ ní gbangba ìkíyàmọ̀ ẹni tí ò kéwú ṣé kò lè ṣe wá sí ni wàláhì ó lè ṣe wá sí i ó gbọ́ lálẹ́ iná alukur'an ẹni tí ò kéwú tọ́lọ́ ń bá fún onímọ̀ tí ó fi ṣe wáàsí yóò ṣe wáàsí. náà ó rí i pé tá a bá wá ń sọ̀rọ̀ àgbọ́yé al-imamu al-malik radiyallahu ta'ala anhu afáà sọ fún wa pé al-ilmu laysa bi kathirati tá a bá ń sọ̀rọ̀ mímọ̀ kì ṣe pé ah riwaya pọ̀ nínú làákàyè ẹ̀ ó mọ rọ̀wáhù kínní kan rọ̀wáhù kínní kan rìwáyà pọ́nú làákàyè ó ní ìnẹ́mẹ̀lá ilmu ṣe rí n tẹ́ ń pè ní màní bitafahum òun náà ní kọ́rọ̀ yéèyàn kéèyàn gbọ́ yé wo bọ́lọ̀ ti bá nẹ́bi Suleiman aleyhi salam àti bàbá rẹ̀ sọ̀rọ̀ ànẹ́bi Dahud àwọn méjèèjì ló lumọ̀ ìmọ̀ bá mi sì fún wọn ó yàtọ̀ síra wọn àmọ́ lọ ní fáfá amnaha suleimana afa nẹ́bí suleimanu lágbọ́yé tá a bá ní ká ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ní ṣàlàyé ìdájọ́ ẹ̀sìn ọlọ́run tó wá ní wa kullana atayna hukman wa ilma àmọ́ àwọn méjèèjì ọlọ́run fún nímọ̀ ọlọ́run ò sọ pé torí àgbọ́yé suleimanu yẹn kó wá pé bàbá rẹ̀ láláìmọ̀ kan ká wo ẹ̀kọ́ látinú alukur'an fafa amunaha suleimana suleimanu lọ̀rọ̀ yé òun láfọ̀rọ̀ yé àwa la sì fi yé ọlọ́ni fáfá àmùná ha àwa la fi yé àwa la fi yé Suleiman àmọ́ àwọn méjèèjì àfún ọmọ lágbọ́yé rẹ̀ ó yé ju bàbá rẹ̀ lọ àtàyìnà okùnmọ́ wà ìlmà àmọ́ àwọn méjèèjì la fún nímọ̀ o tá a sì fún lóye a sì fún wọn lóye ìjà ànábì ọlọ́run léyìí tó ń túmọ̀ sí pé sórí ìmọ̀ àwọn méjèèjì yàtọ̀ síra ẹlòmíì kò ní fẹ́ gbọ́ ní tí mò ń sọ yìí jẹ́ ń sáré júwe ìmọ̀ àwọn méjèèjì fún ẹ tó bá lọ sínú suratul anbiya ìmọ̀ tọ́lọ́run fún anabi suleiman àti tànàbì dahud alẹ́ ìmọ̀ sẹ́lẹ̀ ìmọ̀ àwọn méjèèjì ó yàtọ̀ síra wọn ó ń fi hàn ọ́ níṣẹ́ ó mọ̀ pé ìmọ̀ wọn yàtọ̀ síra tó bá bá mi lọ sínú àyà seventy nine ni ó rí pé ọba mi ó ṣàlàyé ìmọ̀ ìmọ̀ méjèèjì ó yàtọ̀ síra tí n bá kàn ní kí n gé e ní ṣókí ó rí i pé ìmọ̀ tá a fún Ànábì wa Dáhùdù náà ni kó rọ irin kó rọ irin kò sí tí ò lè fi rin rọ ìmọ̀ fún Suleiman aleyhi náà ni wípé ó lè fò nínú atẹ́gùn bàbá rẹ̀ ò lè fò nínú atẹ́gùn afunimọ̀ báwo lèèyàn ṣe lè fò nínú atẹ́gùn tọ́lọ̀ ní fún àtúbọ̀ àṣà bàbá ni so ìyẹn fi hàn pé naam mo fẹ́ sáré júwe ìmọ̀ àwọn méjèèjì nínú suratul anbiya tó bá wo aya seventy nine torí pé akàngbé kùránì dání ni wọ́n ti fi rìwáyà wọ́n ti fi báyé kó wá jẹ́ àfi kọ́lọ́n ṣíjú àánú wọ̀ kó ṣe ràn wá lọ́wọ́ kò gbọ́rọ̀ wá sẹ́sọ̀ na suratul anbiya ẹ dákun ẹ má bínú mo fẹ́ ka àyà yẹn ni lọ wo àyà seventy nine nínú suratul anbiya kó o sáré wo ìta fáwọn méjèèjì níbi ọ̀rọ̀ mímọ̀ ó rí i pé bá a ti fún wọn nímọ̀ ìmọ̀ wọn ó yàtọ̀ síra wọn àmọ́ àìgbọ́yé naam alhamdulillah ṣètò bá rí nísìn ó rí pé ńgbà ọlọ́run bá ń sọ̀rọ̀ nínú àyà seventy nine yẹn wàá gbọ́ tó ń sọ mbẹ̀ ńgbà ọ̀sọ́ ó ní fọ́fọ́ amúnáhà Sulaimana àwọn ọlọ́run la fún Sulaimanu lágbọ́yé ṣùgbọ́n pé a ah, fún bàbá rẹ̀ lágbọ́yé tó Sulaiman ó wà ní kúlẹ̀n ọ̀rọ̀ yìí ò túmọ̀ sí kó o máa sọ fẹ́ni tí ò yé tó ọpá láìmọ̀kan ni wẹ̀kọ́ lọ́dọ̀ ọlọ́run nínú alukur'an ó ní kulan àwọn méjèèjì yẹn o àtẹ̀yìnà hukuman wa ilman àwọn méjèèjì la fún nímọ̀ onímọ̀ làwọn méjèèjì àmọ́ afún Sùlẹ̀mánù lágbọ́yé ju bàbá rẹ̀ lọ àmọ́ àwọn méjèèjì onímọ̀ lápè wọn wa ilman afún wọn nímọ̀ ṣòwárí wọn máa gbọ́ ọlọ́ni wọ̀kúlẹ̀ náà àtẹ̀yìnà hukuma wa ilma a fún wọn ní ọgbọ́n a sì fún wọn nímọ̀ wàá gbọ́ ó ní wa sakharna ma'a Dawud al-jibala àárọ̀ fún ànábì Dawud ma'al jibal pẹ̀lú òkè ó lè fi òkè dára tó hùn sakharna ma'a Dawud jibala amú òkè àrọ̀ àrọ̀ fún ó lè fi òkè dára tó hùn débi pé ní yusabihina àwọn òkè ó mọ ṣàfọ̀mọ́ tóun náà bá ń ṣàfọ̀mọ́ wàtọ́ ìrà àwọn ẹyẹ ó mọ ṣàfọ̀mọ́ tí ń bá ń ṣàfọ̀mọ́ ọlọ́ni kò ná fáàrin nínú àwa ṣe bẹ́ẹ̀ wá wo ti Sulaimana ó ní anabi Dawuda yẹn náà wà allamnahu sunnata labusi àwa fún un nímọ̀ bí èèyàn ṣe lè ṣe labus ẹ̀wù orin ẹ̀wù ogun ṣe tí wọ́n bá tafà fún yàn kò ní ran yàn lìtòsínà kún mi ń bá àsìkún kó lè máa fi dáàbò bò yín nígbà tí wàhálà bá dé fàálẹ̀ antum ṣáàkìrú náà ṣé ẹ dúpẹ́ pọ́lọ́n ló lo ànábì dáwùdù lórí yìí fún yín tẹ́yìn náà wá fi mọ bẹ́ẹ̀ ti ṣe amutank ẹni ó kọ́kọ́ ṣe nù tẹ́ fi mọ bẹ́ẹ̀ ti ṣe bullet proof ọ̀dọ̀ ànábì dáwùdù ló ti kọ́kọ́ wá wá wo ti suleiman ọlọ́ni wálé suleiman riha àwa fún suleiman ní bá a ti máa lo atẹ́gùn ah, àṣífàtàn tẹ́jìrì látẹ́gùn tí ó mẹ́rin bí amúrihì bí amúrihì pẹ̀lú pé tí Sùlẹ̀mánù bá pa àṣẹ ọlọ́run ó sì fàṣẹ fún ilẹ̀ àrùdì yóò sì gbé e látòkè lọ́wọ́ ẹ̀ yóò tún gbé e wálẹ̀ padà alẹ́ tí bárakínẹ́fìyà yóò lọ ilẹ̀ tá a fi ìbùkún sí tá a fọwọ́ sí wàkúnná bìkúlì ṣe yín gbogbo nǹkan làwọn ọlọ́run mọ̀ máa ń ṣe gbogbo nǹkan láti mọ́ gbogbo nǹkan là ń ṣe áàlì mínà gbogbo nǹkan la mọ̀ áàmì línà gbogbo nǹkan là ń ṣe tòun tí wọ́n ti wá yọ nímọ̀ yẹn ọlọ́run ò yọ kò dínà ìmọ̀ ẹnìkan fẹ́nìkan ó ní fọ́nfọ́n àmì afúnlágbọ̀yé àmọ́ àwọn méjèèjì ó ní mímọ̀ ni wọn tó mọ fi mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ pọ̀ lóníranran òkè túmọ̀ sí pé ìwọ ló jù ẹrú ọlọ́run ni bó ti yẹ pa àwọn afáàn pé ní Khidiru ọlọ́run ò dákọ̀ ẹnìkan ò mọ̀ ọlọ́run ò sì fi mà nẹ́bì ó kàn ní fàwájádà abúdámínì ìbádìíná gbogbo àwọn tí wọ́n ń sọ pé Khidiru Khidiru lórúkọ ẹ̀ ìrònú ni tí wọ́n fi wá bárọ̀ yẹn dọ́dọ̀ àwọn ń sú fi wípé Khidiru yẹn ò kú bí ó ti wà tálíkì àmọ́ fi dénú ọlọ́run dẹ̀ ń sọ ń bíi pé abúdán ẹ̀dá ni o àwọn kan tiẹ̀ tó ń parọ́ débi pé nǹkan eh, ṣe ń pè ní Khidiru ni pé àwọ̀ koríko ní ń bẹ lára ẹyin máa ń jókòó lórí omi ó máa ń jókòó lórí ẹni ó máa ń jókòó lórí kíní àwọn irọ́ tí ò dá ìyẹn náà wà lọ́dọ̀ àwọn nsúfí irọ́ lèyí hùn wọn á ní kídírù òkú ó wá sọ́dọ̀ Sheikh Ahmed Tijani kò sí wòlé ọlọ́run àfi kídírù ó wá sálámẹ̀ sí ọlọ́run sọ mí pé fàwájádà abúdámínà ìbádìnà mú sáré ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá táwọn ọlọ́run dá ẹ̀dá ọlọ́run ní èèyàn ni ọlọ́run dẹ̀ sọ fún wa pé pé máa jẹ́ alinẹ́lì báṣàrí mi kàbùlíkẹ̀lẹ̀ kólda àti ìṣeré fún abara kan tó jẹ́ déèyàn báyìí nínú ẹ̀dá wa alẹ́kólda tó ń lo ayé lọ tí ò tí ì kú síwájú ti wà nábì in tó fi mọ̀ pọ́rọ̀ kú ní sọ mbẹ̀ ó wá ní àfà èmítà tí wà nábì bá tiẹ̀ wá kú tàbí wọ́n pa ọ́ àfáwọn mọ̀lẹ́kọ́ ìlú dùn nínú prógrámù adégún àti ẹnìkan tí wọ́n jọ ṣe dìbẹ́tì lánàá nígbà tí ustasun sọ yí pé àtílí nígbà tí ustasun sọ fún wa yí pé pé àwọn òjíṣẹ́ ọlọ́run kọ́dékọ̀ láti pé wọ́n ti lọ so àwọn kọ̀láwọ́ wọ́n ti lọ àwọn kan ní wọ́n lọ ikú lọ́lọ́run sọ mẹ́ in tó fi mọ̀ ni pé tọ́lọ̀mbá ní tílíkà ummetun ṣòro àwọn ànábì ọlọ́run tá à ń sọ ìjọ ni wọ́n ìran kan ni wọ́n kọ́dí kàláwó wọ́n ti lọ ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ti kú lọ kéwú dáadáa kó o sì lọ́wọ́ tẹ̀lé làhámà kásábátì ẹ̀san tí wọ́n ń ṣe wọ́n ti rí ọlọ́run ó san wọn wàhálà fún mọ́ kàsábùtù èyí tẹ̀yìn bá ṣe lẹ́gbàá wọn ní bí léèrè nípa tiwọn kàláwó nínú Quran ikú ni. ọlọ́run mā ja'alnā min qablika al-khulda èmi ọlọ́run ò tí ì ṣe é fábara kan ẹ̀dá kan ṣáájú ti wà nẹ́bì alkhulda kó wà láyé kó sì mọ́ kú kí wà nẹ́bì ó tó dé tọ́wá ni ẹni yẹn ń lo ayé kò kú ó kò sì ní kú ó àfa ìmìta tí wà nẹ́bì bá tiẹ̀ wá kú tàbí wọ́n pa àfa òmìnira kọ́ọ̀lì dúnà ṣáwọn ó wà máa bẹ gbére wọn ní kú mọ́ ni tó fi mọ̀ pé ìtọ́nà ń sọ mẹ́ pé libashari min kọ́bílíkàlù kúlídà yẹn ikú ní sọ mẹ́ àwọn èèyàn tí wọ́n bá fẹ́ parọ́ tí wọ́n fẹ́ gbé ìrònú àwọn nàṣàrà wá sínú ìsìláàmù wípé ìsá ń padà bọ̀ wá àwọn ni wọ́n máa tú àyà yẹn nítorí pé àlùkúlídà tó ń sọ yẹn ẹni gbére ló ń sọ ara ikú ní sọ mẹ́ o bàlágẹ́tò kùránì ni pé afa emita tó bá tiẹ̀ e wá kú ló fi mọ̀ pọ́rọ̀ ikú ló ń sọ. So So, ma arsalna min ka min a rusul Ṣé get me sin? Ọlọ́run ò rán ṣáájú rẹ̀ àwọn òjíṣẹ́ kan àbí kó já sí pé àwọn àwọn náà tí ti kọjá. In tó ń ni pé wọ́n ti Lo tu tí ní kàwọ́mọ̀ tó ń kọ́ dé kàláwó min qabl. Àwọn tí wọ́n ti kú wọ́n ti kú àwọn táwọn sọ yìí wọ́n ti kú wọ́n ti lọ. Làhámọ́ kasabati wọ́n sì ti jèrè ó wàá sọ pé kálátítọ́ lọ́hún sọ́mẹ̀ yẹn kì í ṣe kú wọ́n ti kọjá lọ ni ibo náà kọjá lọ wọ́n lọ sí Senegal àbí wọ́n kọjá lọ sí Australia ṣé Saudi Arabia wọ́n kọjá sí ṣe bọ́ọ̀rù náà lọ. <laughs> inna lillahi wa inna ilayhi rajiun àwọn àrònú tí wọ́n gbé sínú làákàyè wa yìí ọlọ́ni ó là wá mẹ́ o ọlọ́ni ó là wá mẹ́ o ọlọ́ni kò ṣíjú àánú wa o náà ó rí i pé mo kàn sáré yà ń bẹ̀ yẹn ni àwọn àbòsí nìyẹn pé kọ́lá tí níbẹ̀ yẹn kálá ó kò túmọ̀ sí kú wọ́n ti kọ́ àwọn tó kọjá lọ ní òkè àwọn tílíkà ummetun kọ́dé kàláwó àwọn tá a sọ yìí wọ́n ti kú làámẹ́ kásábátì wọ́n sì ti gba ẹ̀san iṣẹ́ wọn wàlákùn mẹ́kà sábùtún ẹ̀yin náà ń bọ̀ wá gbèrè ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ yìí ṣó wà ní àwọn tá a sọ yẹn wọ́n ti ṣáájú bóná ṣáájú sí wọ́n ṣáájú sí bó wọ́n lọ London àbọ̀wà mọ́ká àbọ̀wà lọ́sítrẹ́líà <laughs> Allahu yadina ọlọ́run ó ìyẹn nìyẹn níbi ọ̀rọ̀ mímọ́ ọlọ́run fún onímọ̀ ẹ̀ ní ọlọ́run ò dárúkọ ẹ̀ kẹ́nìkan máa pè ní Khidiru irọ́ nípa ọlọ́run ní fàwájádà abúdámínà ìbádìnà orí ẹrú kan nínú àwọn ẹrú wa bọ́lọ́run ṣe sọ yẹn náà ló ṣe máa sọ ò lè nímọ̀ jọ ọlọ́run lọ gbogbo yìí ó wà nù àwọn tíra Bukhari àtàwọn tíra súnà náà o àmọ́ dún àwọn súfí ló ti gbajúmọ̀ pé nìkan jẹ́ Khidiru ó wá sọ́dọ̀ àfáà ó wá sọ́dọ̀ ṣéwò àwọ́lù ó wá sọ́dọ̀ ńgbà kan ó wá kí ṣéwò kan ó wá sọ́dọ̀ ṣéwò bílálà gbogbo yìí ń irọ́ ni ṣéwò bílálà ọmọ kédèrú tó bá yẹ pé kédèrú ó ṣe àṣàfùlà ṣéwò bílálà àtàwọn ṣùyùkù wọ́n lè mọ kédèrú àmọ́ wọ́n mọ ẹrú ọlọ́run tó ọlọ́run ń sọ fún pàdé musa torí pé ẹrú yẹn ti kú gẹ́gẹ́ bí àyà kùránì so kọ́lọ̀ ń kó ṣíjú àánú wà ń bẹ̀ ìbéèrè mi wá rèé lórí ọ̀rọ̀ mímọ̀ ìyàtọ̀ nù kéwú ìwọ kéwú ò túmọ̀ sí pé ẹni tí ò kéwú ò lè mọ ẹ̀sìn jù ọ lọ tàbí pé kò lè ṣe wáàsí torí pé ẹni tí ò kéwú ṣe wáàsí nínú alukoran tí wáàsí rẹ̀ sì ránlẹ̀ ju tẹni tó kéwú lọ ṣọgbẹ amúkan wá ní ni ẹrú Ọlọ́run tó kọ́ Musa ní kéwú yẹn ó kọ́ nímọ̀ ìmọ̀ yẹn kò kánú ìwé kan kò kánú tíra ọba mi kan fún ni musa sì ka tiẹ̀ nínú tíra ó sì dàrú mọ́ musa lọ́wọ́ káfíńtẹ́rù yẹn fi ń sọ pé ìnáka láńtẹ́sítẹ̀ tí a ò nílé kápá láti ṣe sùúrù pẹ̀lú mi tí musa sì ń ṣàdéhùn wípé sàtẹ̀jídù ní insha Allahu sabira wala aasi laka amara ó rí mi pé bọ́lọ̀ ń bá fẹ́ ni o sọ pé musa ní tó bá wọn ọlọ́run ń ṣe sùúrù ń sì ní yapa àṣẹ rẹ̀ ìyapa àṣẹ rẹ̀ àìṣe sùúrù yẹn kìí ṣẹ̀ṣẹ̀ fún ànábì Musa torí Musa ti sọ pé insha Allahu tí Ọlọ́run bá fẹ́ Ọlọ́run ò sì fẹ́ ó ṣe sùúrù kò sì fẹ́ kó mọ̀ ìyapa àṣẹ nì wo àwọn tó ṣẹlẹ̀ mẹ́ tó ṣẹlẹ̀ mẹ́ eh, ó ṣẹlẹ̀ mẹ́ àwọn ọmọ kan ń wà lórí omi ó mú àáké ó fi ń ṣá ọ̀pọ̀ Musa ń sọ pé àà àà èé ṣe àwọn fẹ́ rin àwọn èèyàn sínú oko sínú odò láwa táàmọ̀ wẹ̀ èyí tó ṣe yóò dáa o ìyẹn ti alámà kú mi ò wí fún ọ mi ò fẹ́ lọ bí ìtàn yẹn torí pé yóò gbà àsìkò já kó mẹ́ a ti rí àwọn onímọ̀ tí wọ́n kéwù tí wọ́n kàwé ọlọ́run kàn nù wọ́n látọ̀dọ̀ ààrẹ tó o wo adégún wa dáadáa ó kàn mọ́ pé ọ̀rọ̀ ẹ̀yẹn min Allah látọ̀dọ̀ ọba rẹ̀ ni ọba ẹ̀ ni ọba ẹ̀ ni tẹ bá wá jọ sọ̀rọ̀ ẹ̀sìn tọrọ ẹ bá wá fẹsẹ̀ rinlẹ̀ ju tiẹ̀ lọ àfi kó kí ọlọ́run lára ẹ̀ báwọn màláìka ṣe kí ọlọ́run lára Adam àdánwò yẹn yóò jọ mọ́ bá wa ni ọ̀pọ̀ wa ni ò ní bọ́lọ̀ nílé dáadáa níjọ abádọ́hùn torí pé a kì í kẹ́kọ̀ọ́ lára àwọn màláìka sí Ádámà kì í kẹ́kọ̀ọ́ lára pé olùmọ̀ ní ni wọ́n ọlọ́run fún ádámọ̀ ní ìmọ̀ tán mọ̀ ó sì ó sì fi kéré wa ó tún wá fún ádámọ̀ léyìí tán mọ̀ yẹn náà. ìbéèrè wa ni pé àdísù ànábì kan pàápàá sọ fún wa pé ó pọ̀ nínú ẹni tó já sí wípé ní mubalagin ni rúbà mubalagin ó pọ̀ nínú ẹ pé ní òun máa tẹ́tí gbọ́rọ̀ ni. Ruba, wọn kàn sọ̀rọ̀ létí ẹni àwọn àmì ń sàmẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ni ó ti wá yanjú lọ́dọ̀ rẹ̀ ju ẹnu ẹni tó ti gbọ́ la ilaha illallah ọ̀rọ̀ ànábì lèyí wo rúbà mubalaghin ó pọ̀ nínú ẹni tó jásí pé ní mubalaghin ni wọ́n sọ̀rọ̀ fún wọn jíṣẹ́ fún ni àwọ̀ àmì ń sàmẹ́ẹ̀ àmọ́ṣẹ́ tí wọ́n jẹ́ fún ó mọ̀ ọ́n ó gbọ́ yé yóò yé yóò lè dìlífà rẹ̀ yóò gbọ́ yí ju ẹni tó gbọ́ lẹ́nu rẹ̀ lọ. wá jẹ́ àlọ́wọ́ Quran ṣẹ́ni tí òkèwú lè ṣe wá sí àbí kò lè ṣe wá sí ìkan làwọn kan ni mo mú wá láwọn àpèjúwe yìí láwọn tẹ́ pé àìmọye àwọn èèyàn tó yẹ pé bọ́lọ́run ti ṣàánú wọn nìyẹn ṣó mọ̀ páì mọye àwọn kan nú ayé nìsín ìmọ̀ tọ́lọ́run bù wọ́n wọ́n tú ìmọ̀ yẹn sédè lárúbáwá ni làwa fi ń kánú tíra lárúbáwá kìí ṣe pédè lárúbáwá ni màmí ti wá àwọn kan bẹ wọn èyí ṣe ọmọ lárúbáwá àmọ́ ń tálùkùránì ń sọ wọn ò jẹ́ kẹ́ ẹ mọ̀ níbi gbọ́ ọlọ́run bá sọ̀rọ̀ débi science nígbà ó bá sọ̀rọ̀ débi chemistry nígbà ó bá sọ̀rọ̀ débi biology nígbà ó bá sọ̀rọ̀ débi astronomy àwọn kan bẹ wọn ò gbé mọ̀ yẹn wá a sì tú sédè lárúbáwá láti fi tú àlùkùránì yẹn láwọn àmàdéjẹ́ pé àwọn sàábà kìránì gan wọn gbọ́ sétí torí pé kùránì ìwé ayérayé ni kìí ṣe ìwé sámà ní àwọn sàhábà táwa fi máa sọ pé mọ́nájà àwọn sàhábà nìkan láàmì fi tú alukurani rárá ọlọ́run kó là wá. naam jáwá tẹ̀síwájú ìjẹ́ ó ṣeé ṣe fẹ́ni tí ò kéwú tí ò ké kurani kó pé àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ó ṣeé ṣe tá a bá jọ mú ẹ̀sìn tá a gbàgbé yàtọ̀ pé àkàn kéwú wọ́n dẹ̀ dé làákàyè wa àlè sheikh adam rahmatulah alayhi bàbá pọ̀ nímọ̀ méjì ló wà lára wọn náà fi tayọ àwọn àfa wọn ní ládùnní wọn ní kásàbí wọn lé ìtàn ṣe wàhálà fún wọn lé ìtọ́lọ́hún fúnra rẹ̀ bù wọ́n tójú tẹgbẹ́ wọn lọ. náà nígbà ayé ànábì Musa aleyhi salam Musa lọ́lọ́run ọba rán àmọ́ ara ẹnìkan tí ò kéwú tó dẹ̀ ń ṣe wáàsí láyé ànábì Musa bí a jọ lọ sínú alukur'an bá mi lọ sínú súrọ́tù gọ́fìr èèyàn nírùgbọ̀n ó kórùngbọ̀n jọ kò túmọ̀ sí pé kéwú ń bẹ lágbárí ẹ̀ o èèyàn nírùgbọ̀n òyìnrùngbọ̀n yẹn wá pọ̀ ló wá dìtámì wípé ó mọ kéwú iláyé ó ṣe irùngbọ̀n ti pa kéwú nù lákàyè ẹlòmíì ẹlòmíì nírùngbọ̀n kéwú yé o ẹ̀sìn náà sì tún yé àmọ́ ó mọ̀ mọ̀ nínú ọ̀rọ̀ ẹnu ẹlòmíì pé eléyìí nǹkan kan ò yé rárá nígbà ọlọ́run ọba rán musa sí firaun tó bá lọ sínú súrátù gọ́fìr bá mi lọ nú àyà 26 súrátù gọ́fìr yìí kuran 40 ni ẹni tí ò kéwú ó ṣe wá sí lójú àyà nẹ́bì musa wá ọbọ́lọ́ ti sọ̀rọ̀ ẹ̀ ẹni tí ò kéwú yìí wọ́n ń pè ní muhuminu ali firaun ìkan nínú àwọn èèyàn farao tó kàn nígbàgbọ́ nú ọlọ́run kìí ṣe pé ó ní ìmọ̀ musa la bùn nímọ̀ kó lọ jíṣẹ́ ẹni tá a wà á bùn nímọ̀ kó wá jíṣẹ́ tó bá lọ sínú súrátù gọ́fìrì yẹn káyà twenty eight ńbẹ ọlọ́ni wàkàlà rajulun arákùnrin kan sọ min ali fìràáwọ̀ náà. nínú àwọn èèyàn Fáráò òun ò sínú Bani Israel torí pé ìyẹn ni ò jẹ́ kí Fáráò náà lè pa á ọlọ́run lárákùnrin tá à ń sọ yìí ìyákùtò mu ìmọ̀-ẹ̀nàhún ó ń fi ìgbàgbọ́ rẹ̀ pamọ́ kì í ṣe pé ó wà lọ́mọlẹ́yìn Musa tí Musa ń kọ́ ní kéwu rárá òun wá ń sọ fún Fáráò náà wípé atákìtúlù nàràjùlá ẹwà wà ẹ fẹ́ èèyàn kan ayakun lára bí aláhù nítorí pé ń sọ wípé ọlọ́run lọ́ba mi adẹ́dá mi wọ́kọ̀díjà kan bẹ́lbà tí mi rábì kan ẹni tá ń wí ó dé wá báyìí látọ̀dọ̀ pẹlụ àwọn àlàyé àwọn àmì àwọn nǹkan àríṣe mà téèyàn ò ju ọ̀pá lẹ̀ o dẹjọ́ ó kọ́ àwọn ẹjọ́ yín mì ó kàn wọ́n bá bíá ó dìmọ̀lẹ̀ ẹ̀rí wọ ìyá kò káàdé bá ń fọ́ọ́lẹ̀ yín káàdé bò tó yẹ pé ní bá ń pa irọ́ rẹ̀ ara ló tàn àwọn wọ ìyá kò kan tó bá lọ pé ní ń sọ nínú àwọn ìlérí ìyà tó lérí fún yín wípé tẹ́ ẹ̀ bá gbà fún ọlọ́run yóò ṣe báyìí fún yín àwọn ẹ̀yà yẹn ń bọ̀ á jẹ yín o inna Allaha la yahdi man huwa musrifun kadhabun. torí pé ọlọ́run ọba mi ò ní fi mọ̀nà man huwa musrifun ẹni tó bá jó bìlẹ̀ jẹ́ ọ̀dà eérú ọ̀bà yẹn jẹ́ kadhabun tó sì jókòó rọ̀ ó la ògodo ọ̀rọ̀ mẹ́lẹ̀ níwájú Fíráùn ẹlòmí lè mọ ní à wáàsí kan ló ṣe ọ̀rọ̀ ló sọ ó mú wa padà ṣe wáàsí ẹ̀ tó ṣe fún yín wàá gbé èsì tí fìràwọ́n náà fún ó bá fìràwọ́n náà sọ̀rọ̀ ọlọ́run ní kọ́lẹ̀ fìràwọ́n tó bá lọ àyà twenty six fìràwọ́n náà fún lẹ́sìn pé dàrú ní akatolo musa fimi ilẹ̀ jẹ́ kí n pa musa fimi ń pa musa wọlé adé ọ̀rá bá hùn kó a pè ọba rẹ̀ ọba ẹni tí ń sọ pé ọlọ́run ni ó wà ń bì kan yẹn ó wà ń bẹ̀ yẹn zaruni ẹ fi mí lẹ̀ akutulu musa ẹ jẹ́ kí n pa musa wọlé adéhùnra bàhùn kó wá pe ọlọ́wọ́n ọba rẹ̀ tí ń wí ni ọba rẹ̀ tí ń wí yẹn ìní àká fún un ẹn yorùbá dìlàdínà kan torí pé n ti ń bà mí lẹ́rù kì í ọba rẹ̀ yẹn n ti ń bà mí lẹ́rù kọjá pé kó má wàá yí ẹ̀sìn yín padà ẹ̀sìn kẹ́rí mi lọ́lọ́run kẹ́rí pé mi ní bàbàrà yìí ìtì ń bà mí lẹ́rù nìyẹn wà á ń yúzi ìráfẹ́lá abdul fasada kó má wàá fi ìbàjẹ́ kó fi hàn lórílẹ̀ orí ntọ́lọ̀ fi rán Musa sí bàjẹ́ bí wọn náà tí mẹ́rẹ́ ni tó bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run ló ti tó láyọ̀dọ̀ wọ́n ń rí sí bàjẹ́ fìràwọn náà rí i pé ìbàjẹ́ ni Musa fẹ́ ṣe torí pé ọlá rẹ̀ fẹ́ parẹ́ kò sì fẹ́ parẹ́ gọ́fìrù nìyẹn tó bá wá ń yà ọ́ lẹ́nu yìí pé iṣẹ́ wo lẹ́ni yẹn jẹ́ wà á gbọ́ iṣẹ́ tó jẹ́ ní alukur'an wà á jẹ́ àjọ lọ sínú súrátò gọ́fìrì yẹn kájọ lọ gbọ́ iṣẹ́ ẹ̀ quran forty jájọ lọ bẹ̀rẹ̀ láti aya twenty eight ó rí i pé ó jíṣẹ́ ọlọ́run gan tààràtààrà a wà parí ẹ̀ aya forty láti thirty dé forty wà gbọ́ iṣẹ́ tẹ́ni tí kì ṣàfà ẹni tí ò kéwú tọ́lọ̀ ń júwe ẹnu kùrá lójú ayé ànábì Musa kì í ṣe ànábì ọlọ́run ọlọ́run kan nù onímọ̀ ẹni tí ń sọ yẹn ọlọ́run kan rán torí pé inú alukur'ani yẹn lọ́lọ́run ọba ti sọ pé Allahu a'lamu haythu yaj'alu risalatahu ọlọ́run fúnra rẹ̀ ló mọ ibi tí mo fi ṣẹ́ sí ó lè fi ṣẹ́ sọ́dọ̀ ẹni tí ó rú wọ lójú ìyẹn wọ́n máa fi pè láláì màkàn torí pé òòrọ̀ ọlọ́run lára ẹ̀ bọ́lọ̀ ti ń sọ fún ànábì Muhammad aleyhi salatu wa salam wípé innahum tarahum yanzuruna ilayka ó máa rí i pé wọ́n ń wò ọ́ wahum la yubsiruna wọ́n rí ọ́ torí pé wọ́n rí ń tá a fi sí ọ lára yẹn wọ́n kàn máa wò ọ́ ni ó wà máa ṣe ọlọ́run lára ẹ̀ lára ànẹ́bì lára ànẹ́bì dání ọmọ amina ọmọ abdullahi wọ́n kódà wọ́n fún lóko tí ò jẹ́ wọ́n pè ní wọ́n pè ní wọ́n pè ní ṣọwọ́ arákùnrin tó gbàgbọ́ ni tó ń fi gbàgbọ́ pamọ́ òun ní gbàgbọ́ pé èèyàn méjì péré ló gbọ́dọ̀ ń gbọ́ nínú alufiraun òun náà ni ìyàwó rẹ̀ àtàrákùnrin tá a wí èèyàn méjì péré ló gbà fún Musa ìwọ́n lè padà àwọn eléyìí ṣe bànú Israeli o bànú Israila nígbà tí wọ́n lọ. Lo si Masar, àwọn àrọ́mọdọ́mọ ànábì yakub tí wọ́n lọ mọ́sàr yusuf ń jọba òun ń jẹ́ fìràáhùn gbà náà gẹ́gẹ́ bíi ọba fìràáhùn nígbà ohun ti wá lọ tí fáráò ilé yìí wá dé wa wá ṣẹ̀ṣẹ̀ ni ọmọ anabi Yakubu kọ́ ni Israẹlu o Israẹlu gangan òun bá nẹ́bí Nuha lo ayé wọn jọ wọkọ̀ ni àmọ́ tí báìbù bá ti sọ làwọn ò gbọ́ tó bá lọ sínú sọ́yìn Bukhari nísìn ẹni tí wọ́n pè ní Yakubu tí wọ́n pè ní Israẹlu Yakubu ni torí pé ó wà bẹ́ẹ̀ nínú Bíbélì àmàlù Kùránì sọ fún wa pé Yakubu kọ́ ni Israẹlu lọ sínú Suratul Isra kó kàá سبحان الذي أسرى بأبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا أوله لنريه من آياتنا إنه السميع البصير وآتينا موسى الكتاب هدى لبني إسرائيل a fún Mùsá ní tírà kó máa jẹ́ ìwòye تتخذوا míndù ní ìhàkílà ọlọ́wà ní zúrí àwọn ọba ní ìsìràílà yìí wọ́n jẹ́ àrọ́ ọmọdọ́mọ mẹ́lì kamel na màánú in fèèyàn kan tó wọnú ọkọ pẹ̀lú ànábì inú ha? wọ́n fúnra ẹ lọ sí Kuraani ń bẹ̀ lọ sí kùránì ń bẹ̀ tí wọ́n máa ní ọgbẹ́ àfáwà búnà Abbas radiyallahu ta'ala anhu nísìn in tí wọ́n pè fún wa ni pé tó sì já sí pé bíbélì ló pé yakubu ní ìsírẹ́lì pé ó wọ̀ ya àjà pẹ̀lú ọlọ́run wàlálẹ̀ alukurani ń sọ nǹkan mi wọ́n máa sọ nǹkan mi nínú àdísù a sì ní alámẹ́ni hajj sálàfi asálẹ̀ àwọn alámẹ́ni hajj sahabati alkiram pé táwọn sàhábà bá sọ èyí ń fi hàn wípé ṣáà wàá sọ pé bónú àbáàsì ni ò ka kùránì kó yé àbáwọn nǹkan ni wọ́n parọ́ rẹ̀ mọ́búnú àbáàsì ibi tó ti mọ̀ pé wọ́n ń rọ ọ̀rọ̀ wọ́n ń lọ mọ́búnú àbáàsì láwọn àyè míì kì í ṣe pọ́rọ̀ bọ́nú àbáàsì kankan irú ẹ̀ nìkan mọ̀ sọ yìí pé ibùnú àbáàsì àti ibùnú Mas'ud radiyallahu ta'ala anhuma wọ́n gbà yìí pé innal falaka inna inna suratul falak wa nas laysata min ó ń fi hàn pé kò lè jẹ́ búnà àbáàsì ló sọ wọ́n rọ ọmọ búnà àbáàsì ni láti sọ pé kòránì ò pé wọ́n fi nǹkan kún. bẹ́ẹ̀ náà ni wọ́n sọ pé súrátùl fatiha kò pẹ̀lú kòránì ọlọ́run dẹ̀ ní fákìràwó mẹ́ta yá sára mí náà kòránì ìyẹn túmọ̀ sí pé fatiha tá ń kà nú alukòránì nínú oorun kò ní àǹfààní nù ni tá a bá ń rí kanú àdíìsù nínú sọ̀yìn Bukhari pé fatiha ò pẹ̀lú kòránì can you imagine àwọn èèyàn dẹ̀ ṣe ń gbà gbọ́ wípé irú ìwé yẹn òun láfi mọ ẹ̀sìn yé òun láfi gbẹ́sìn yé bẹ́ẹ̀ ọlọ́run sọ fún wa pé kùránì yẹn ti bìyànà likulli shay òun ló máa ṣàlàyé gbogbo nǹkan òun ni ó jẹ́ màdísì tó lálàáfíà àti tí ó bá nù àwọn àfa àti bẹ̀yẹn gbìyànjú tí wọ́n sọ pé àwọn àfa òní ilmul hadith ilmu musalai hadith ìgbìyànjú tí wọ́n wọ́n lo terminology làákàyè wọn èyí tí ọba wa bá kúránì lọ ń bẹ̀ èyí ṣe tá a mú ẹ̀sìn débi pé ká sọnù èyí tó bá sì bá kúránì lọ èyí ṣe tá a nílà káyìí dé pé ìyí ló yẹ ká gbà wọlé gbogbo nǹkan yẹn la gbọ́dọ̀ gbà a sì ń kọlu kúránì a sì ń di káfìrí ọ̀pọ̀ ń kú níkú káfìrí inú wa ń dùn pẹ̀lú rúgbọ̀n inú wa ń dùn pẹ̀lú ṣòkòtò tó fò sókè láì tẹ̀lé ọlọ́run àtàndé Muhammad sọ́sẹ́là la ilaha illallah. Hmm. jẹ́ ń sáré tan iná kínní kí n sáré fi náà ẹ má bínú nítorí ọlọ́run ọlá báwo láti ṣe kínní yìí o jẹ́ ká máa jẹ yà ló báyìí láti fi parí program yìí. náà. Thank you ẹ dákun torí Ọlọ́run a sáré mánéjì ẹ ká fi kanlẹ̀ ní tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run kó ṣíjú àánú wa Ọlọ́run kó ràn wá lọ́wọ́ kó sì bá wa ránṣẹ́ yìí náà lọ́wọ́ ẹ dákun jẹnẹrétọ tó kù ni torí pé a ní jẹnẹrétọ bí oríṣi méjì ìkan wà tó gbaná dísù wọn ni ó gbaná ó sì jó gan tí kì í ṣe yíjó díẹ̀ kódà ó ti hùkù ó dìdì gbaná pé àwọn ará àdúgbò Ọlọ́run gan ní kẹsẹ pé ni wọ́n bá wa pa ìyẹn wà ń bẹ tá àti mọ bá ti yanjú ẹ èmi ìta tún ní ọlọ́run tún ní kíyẹn náà kí kí ni wọ́n ń pe amẹ́ṣọ́ nǹkan kan àti kọ́ìlì gbogbo yẹn náà tún jó kódà wà níbi tí wọ́n ti ń ṣe eléyìí ta ní ẹrú ọlọ́run kan ló ní tó gbé e wá fún wa kò jọ bí ìgbà tí wọ́n lọ wáyà òun náà ti dàgbà òun là ń mánéjì so à ń rọ̀ yín gbogbo ohun tó ní kálukú bá lè fi ránṣẹ́ ọlọ́run ẹ jẹ́ sí i nígbà mo post mẹ́sẹ̀gì yẹn lẹ́ẹ̀kan ẹrú ọlọ́run kan náà ọlọ́run ní kó bá wa dá sí i bọ́lọ̀ǹtì ọlọ́ǹtì bá aṣíjú àná kó yẹra fún ọ ẹjẹ́ á kò lórí èyí nì ká sáré tẹ̀síwájú ká yanjú ẹ̀. ọlọ́run wa afá yìí wá ń sọ̀rọ̀ ọlọ́ni wa qala alladhi amana èyí tó gbọ́ gbọ́ yẹn wá ń sọ wípé ya qaumi mo pè yín ìjọ mi ẹ̀yin èèyàn mi ittaba'uni ẹ tẹ̀lé mi ẹni tí èyí ṣàfà tí ò kéwú èyí ṣànábì ọlọ́run kò sì kéwú níbi kankan òun ní ń ṣe wáàsí tí wọ́n sọ pé ẹni tí òkè wò gbọ́dọ̀ ṣe wáàsí ọlọ́run lè fún lóye wáàsí o ó ní yá káwọ́m ẹ̀yin èèyàn mi ìta àtàbàrú ní ẹ tẹ̀lé mi àdìkùn sàbíra rashadi ń fi yín mọ̀nà sójú ọ̀nà tó tọ́ tí ó jojú ọ̀nà ọlọ musa lànàbí o <laughs> òun kọ́ lànàbí o musa lọ jíṣẹ́ o haruna ni wọ́n fi tẹ̀lé o ẹni tí èèwà ń ṣe haruna tí èèṣà nàbí ọlọ́run ló wá ń ṣe wáàsí tọ́lọ́run jù sí lọ́kàn ni wọ́n ní yáká omi ẹ̀yìn èèyàn mi àtàbàún ní ẹ̀tẹ̀lé mi àdínkùn sabila rashadi kí n fi yín mọ́nà lójú ọ̀nà tààrà tójójú ọ̀nà lọ́hùn yáká omi mọ́kọ́ ẹ̀yìn ọ̀yàn mi ìnàmá adi ilayatu dunya mata'un wa innal akhirata iya darul qarari inni yáká omi ẹ̀yìn èèyàn mi ìnáma هذه àtúndúnni الدنيا ayé táwa yìí mẹ́ta ń ayé àdùn ni mẹ́ta ń ayé ìgbádùn ni ìgbádùn bẹ́ẹ̀nbẹ́ lóòótọ́ wọ ìnẹ̀lẹ̀ àkìràtà àmọ́ ohun tí wọ́n ń polówó rẹ̀ fún wa ní adarul qarari òun náà láyé tìmùtìmù tí ó mẹ́ jáyé gbére mẹ́ni àmìlà sẹ́yìn yíyàtà ẹnikẹ́ni tó bá ṣe dáadáa nínú ènìyàn fẹlẹ ayújísà ńlá mísìlá wọn ní fi nǹkan kan san lẹ́san kọjá dédé aburú rẹ̀ tó ṣe wàmẹni àmì lọsàn ẹlẹ ẹni yìí sàbà ò kìí sànábì òkò kéwò ó sì ń ṣe wáàsí mẹni àmì lọsàn ẹlẹ àǹbìndàkárìn ọ̀húnṣe ẹnikẹ́ni tó bá ṣe dáadáa lákọ ni àbábo ni wàhúwà mọ̀mìnú tó sì gbọ́ lọ́hùn fàúláìka yẹdẹkùnlónà lìjànàta irú wọn bẹ́ẹ̀ wọ́n wà lìjànà Ọlọ́run yorùsàkú na fi hàn abígan ìṣàbín wọ́n máa jẹ wọ́n máa mú mbẹ láì dààmú láì ṣe wàhálà láì ṣiṣẹ́ wàyà kọ omi ìmọpọ èèyàn mi mẹlì adéhùnkùnmù ìlànà jáàtì èèṣe kí ló dé tí mò ń pè yín lọ bí ọlà tí mò ń pè yín lọ bí oríire tí mo ń pè yín lọ bí àṣeyọrí wàtàdé ọ̀hún náà ní ìlànà rí tẹ́yìn ń pè mí lọ ọdún náà Musa kọ́ ní sọ̀rọ̀ yóò Musa láránṣẹ́ o òun àtàrúnà láránṣẹ́ o èyí tá à ń ti ń sọ̀rọ̀ yìí Ọlọ́run kan òun kan yọ nínú èèyàn kódà àwọn kan ní nínú àwọn mọ̀lẹ́bí ẹ̀ ni á padà débẹ̀ ọlọ́run ó ní tẹ̀dọ̀ọ́hún náà ní mẹ́lí àdòwúkùn kí ló dé tí mò ń pè yín lánàá jáàtì lọ́bi tẹ́ ti ṣàṣeyọrí tẹ́ mọ́rí bọ́ ń bẹ yẹn ọlọ́run wàtàdà òun náà ní ilà náà ìtẹ́yìn ń pè mí lọ́nu náà tẹ́jú òun náà ní ilẹ̀ àkófóra mi láì ẹ̀ ń pè mí lọ bí pé kí n kọ̀ fọ́lọ́run kí n má gbà fọ́lọ́run lẹ́hùn tó sì jẹ́ pọ́lọ́ yẹn wa ó ń ṣìrìn kábì ẹ̀ ń fẹ́ kí n wá orogún pẹ̀lú ẹ̀ kí n máa pé tí èyí sọ lọ́hùn kí n pè lọ́lọ́hùn ma laysa li bihi ilmun ní tí ò sí mọ rẹ̀ lọ́dọ̀ mi ẹni tí ò kéwú bíi tadégún wà ni o kò mọ kéwú bíi tadégún wà o òun ní í ṣe wá sí nínú kùránì yìí o kẹlẹ mọ̀ pé irùngbọ̀n tẹlòmíín nínú ò jẹ kọrọ Ọlọ́run ọba yé àwọn tó sì nínú gbọn tọrọ Ọlọ́run ọba yé ń bẹ wọn èyí sì kọjá ìyá ara wọn ó bàbá wa ṣe Dawud alifanla kẹnìkan wá ní òye ṣó ń sún náà wọ́n rùngbọ̀n kódà irùngbọ̀n bí bàbá ti darúgbó tó nì wọ́n tún jọ́ǹgì ju ẹlòmíín nínú ayé lọ ẹlòmíì ti jẹjẹkújẹ ó ti mùmúkúmu ó wá dàdàkúdà ọlọ́ni máa lẹ́yìn sẹ́lẹ̀ ibi helmu ìmẹ́ntẹ́ǹsọ yóò sí lọ́dọ̀ mi arákùnrin yẹn ń gbẹnu ọlọ́run ń gbẹnu rẹ̀ sọ wọ ẹni adíwúkúmi lálàázíz gànfàárì èmi sì ń pè yín lọ́ọ̀dọ̀ ọba tó jẹ́ pé aláàzíz ni ọba ọlọ́lá ni alùgànfàárì tí máa forí la làjárọ́mọ̀ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ò sí èméjì wípé ànàmọ́ tọ́jọ́ òun náà ní ilẹ̀ yìí pé ń tẹ́ ń pè mí sí nì lẹ́yìn sẹ́lẹ̀ ò dáwà tó ń fi dòní wala fil akhirah kò sí ìpèpè fún nǹkan náà láyé yà yìí kò sì sí fún un lọ́run wà á na mọ́ra dáná ìlàlà ètèmí àtẹ̀yìn gbogbo wa là ń jọ ń darí padà lọ́dọ̀ ọlọ́run wà á nà lè mùsùlùmí fínà ó máa sọ ààbò náà rì ṣe ráwọn òbílẹ̀ jẹ́ tí wọ́n kọ tọ́lọ́n tí wọ́n gba tọ́lọ́n àwọn náà lọ́mọ ná pàṣátá sí kúrú náà mọ́ ákú lólákan ẹ padà máa rántí in tí mò ń wí fún yìí ẹ padà máa rántí ẹ lọ́dọ̀ ọlọ́run wà ó fà wídò amúrí ìlàláì aláìmọ̀kan ló wí gbólóhùn tá à ń kà pé wà ó fà wídò amúrí ìlàláì iná lọ́ha bàṣírùn bílẹ̀ ìbàdí àfààní òfáwédò amúrí láìlá ọ̀rọ̀ mi mo fà á lọ́lọ́ lọ tó fáwédò láàrin ẹ̀yin nìkan èmi nìkan Musa kọ́ ní sọ̀rọ̀ o kì í ṣe Haruna o ọlọ́run ẹ̀rín lẹ́yìn iṣẹ́ o kì í ṣàfà o kò kéwu o kò ké nǹkan kan o ó dẹ̀ ṣe wáàsí fún Firaun àtàwọn tí wọ́n jẹ́ yẹn ó wá ní òfáwédò amúrí láìlá mo fa ọ̀rọ̀ mi lọ́lọ́ lọ inna Allaha basirun bil ibadi torí pé ọlọ́run abá ní òun náà lẹni tí máa yọ ẹrú torópó orí o máa ti ń ṣe ẹ wò ìgbà tó ti wá dàdúrà ẹ wo ibi tó ti wá ẹ wò làdùnní ọlọ́run fún ní ìmọ̀ wá sí kó ṣe ó sì ṣe béèyàn kan bá wá nímọ̀ nípa alukur'an yóò wá máa sọ pé à ń gbà tẹ́nìkan ò ti kéwú tí ò mọ kùránì kò lè ṣe wá sí kó kúrò lórí ẹ̀ kó lọ máa ṣe nǹkan míì tó bá fẹ́ látú ẹ wo bá fà yẹn ṣe ń sọ̀rọ̀ bí ọlọ́run bí ìpọ́lọ́run fún nímọ̀ kádàrá bíi pé kádàrá ó sọ̀rọ̀ boldly ka'annahu rabbul alamin bí ìgbà tó já sí pé òun lọ lọ́hùn alladhi khalaqa jami'a adégúnwà tó dá jamiu adégúnyà gangan tó sì kádàrá tí ó mọ̀ ṣe láyé ẹ wo bó ṣe sọ kò tiẹ̀ ronú sí ó sọ bitakabur pẹ̀lú gbéraga biliyakin bí n tó dá lójú bó ìgbà jamiu adégúnwà tó bá fẹ́ ní ọ̀run re tó bá fẹ́ látúbọ̀ tán re tó bá fẹ́ gúnlẹ̀ re kó kúrò lórí tí ń ṣe yẹn la ilaha illallah ẹni tí ò kéwu ló ṣe wá sí ó rí i pé bí mo ti lọ ni wípé ìmọ̀ àti kéwu wọn jọra wọn ọlọ́run ní máa fún yàn nímọ̀ èèyàn máa kéwu ni ó kéwu ò túmọ̀ sí pé kó nímọ̀ ó rí pé irú ẹ̀ náà ní bẹ fún bàbá lágége wọ́n kéwu ọba mi tún fún wọn nímọ̀ ṣé kàádámọ̀ ló wá yanjú ẹ̀ wípé o ò tí ì dàfa o ò sì tí ì doni mímọ̀ lódiwọ̀n tó o bá ń kan táwọn àfa sọ pé kọ́lá imam al-Ghazali kọ́lá abu kìnìkan sheikh al-Kastatani kìnìkan al-Jawhari abu kìnìkan abul faraj àbí kìnìkan al-Jawzi tó ń sọ gbogbo ẹ̀ fáwọn èèyàn sheikh adama ló tí ì dàfa kí ni wọ́n wí èwo ni wọ́n rí sí ń tẹ́wìhùn mú tiẹ̀ náà wá wá fẹ́ rí gbà lẹ́gbẹ̀ẹ́ wọ́n wí báyìí ó rí i pé ní tó wà lákẹ́dẹ́mì náà nù ni kí làwọn tí wọ́n ṣáájú lọ kí ni ìwọ rí sí kí ni ìwọ wí àwa ò ní ní tá a wí a ní ní tá a sọ ní táwọn tàná yẹn sọ yẹn nìkan ó bá gbà mú kò bá gbà mú ó lọ bẹ́ẹ̀ ni o kò lọ bẹ́ẹ̀ ni o ọlọ́run dákun ẹ á lọ mọ̀ ọlọ́run ló ní mọ̀ kò sì sẹ́ni tó bá mi ò lè lò ó ka kéwú kò ka kéwú kò túmọ̀ sí wípé lọ wo amedidat nínú ayé wo yí ẹ̀mí tó jèrè kéwú mélòó la amedidat mọ̀ lọ wo zakir naik tó jèrè ẹ̀mí tó pọ̀ kéwú mélòó ló mọ̀ lọ yusuf estin ní england ọmọ british ni tóun náà kú ònú ẹ̀sìn kristẹni tó di mùsùlùmí padà british kéwú mélòó ló mọ̀ lọ wo ẹ̀mí tó jèrè èyí tí ẹ tiẹ̀ ń pè ní mufti menki yìí wàlọ́ọ̀hì báyé ti gba tiẹ̀ tó torí pé ó jẹ́ funfun ni o wàlọ́ọ̀hì àìmọye nǹkan ló ń sọ tí ò rí bẹ́ẹ̀ bọ àwọn èèyàn wa wọ́n fẹ́ràn nǹkan tó bá ti lè jẹ́ funfun ju dúdú lọ dúdú yẹn ò dáa kò ní làákàyè wọn yí bàbá ara wọn irú yẹn ni wọ́n fẹ́ máa fọwọ́ gún ṣéka ádámọ̀ lójú ọlọ́run sì ń yọ sínú pé àà ẹ lè bá àìmọye àwọn ọ̀rọ̀ tí mufti mẹ́ǹkì ń sọ tí ò lálàáfíà wọlọ́hì tí ò lálàáfíà ẹ sì sọ yí pé kò yẹ kó máa dá sọ̀rọ̀ kó ń sọ nǹkan tí kódà èyí tó tiẹ̀ kéwú ẹ wo Dr. Sharaf tó tiẹ̀ kéwú ẹ máa wo àwọn fàtúwá tí wọ́n mú wá pé obìnrin ò lè dánáwó láì béèrè lọ́dọ̀ ọkọ rẹ̀ tádìsù gan wà nù sẹ́lù Bukhari pé tí obìnrin bá ń fún ọkùnrin lówó tí ò lè tó gbọ́ bùkátà ọmọ àti tìyàwó tó sì mẹ́bi tí ọkọ yẹn ń fowó sí ó lè máa mú dèdè wọn bá tí ó tó wọn àtọmọ rẹ̀ tọkọ yẹn bá jẹ àwọn mi ò ní kó tàdísì yẹn bóyá ó wà ní kò sí ó wà ní sọyìn bọkọrí pé tí ọkùnrin bá lówó tó sì láwọn tí òun fún ìyàwó àtọmọ ní tó yẹ kó fún arínú àdísù bọkọrí wípé ó lè lọ máa mú lẹ́yìn ọkọ rẹ̀ lódiwọ̀n bá ń tí ó tó wọn àtàwọn ọmọ jẹun tẹ́nìyàn yìí bá fún. ẹni tí ó láǹfààní kó mú owó tí ò gbọ́dọ̀ mú kọjá bùkátà òun àtọmọ tí súnà yín ń gbà bẹ́ẹ̀ súnà yín náà ni ó wàá sọ wípé kò lè dánáwó tó jẹ́ tiẹ̀ tọ́lọ́ndẹ̀ ní lirrijali nasibu mimma iktasabu walinnisahi nasibu mimma iktasabna ọkùnrin lẹ́tọ̀ọ́ lórí owó iṣẹ́ rẹ̀ tó bá ṣe obìnrin náà lẹ́tọ̀ọ́ lórí owó títí ẹ̀ náà tó bá fi hàn ọkọ ẹ̀ ìjóbìnrin gidi lọ́ọ̀dẹ̀ ni kì í ṣe pé òfin kan wà òfin kan ò sí tó sọ wípé obìnrin yẹn kò lè fowó ẹ̀ ṣe nǹkan òkè tó bá fẹ́ fún bàbá rẹ̀ lówó nísìn tọkọ rẹ̀ ní kò gbọdọ̀ fáwọn òbí ẹ̀ lówó tó kò gbọdọ̀ fún so gbogbo tó bá fẹ́ rà fáwọn bàbá àti yẹ dandan ni tẹ́bí bá ń pàyẹ àti bàbá ọkọ gbọdọ̀ mọ̀ pé ó fẹ́ fún wọn lówó àwọn náà ni wọ́n sọ pé ẹni tí bàbá rẹ̀ bá ń ṣe jálàbí tí bàbá rẹ̀ bá kú kó má wẹ̀ kó má sin kójú oorun kan àdúgbò ṣé fàtọwá ìṣìlá ṣé ìmọ̀ lèyí o ọlọ́run ó sì jó àánú wa kọ́lọ̀ ń dákun mọ́ ṣe léyìí láṣemọ̀ fún wa kó mọ̀ sì ṣe lágbọ́mọ́ tó gbogbo wa tá a wà lórí ètò ọlọ́run ò ní da tiwa rú yóò ṣe gbọ́ tiwa yóò ṣe tiwa la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billah bàbá wa mudur markaz ọlọ́mọba aṣọ́lẹ́kọ̀ọ́ aláfíà àtẹ̀mígígùn laqad ja'akum li ilafi bismillahir rahmanir rahim laqad ja'akum rasulun anfusikum azizun alayhi ma حريص عليكم بالمؤمن رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم gbogbo bàbá wa nú islam ọlọmọba aṣíjú àánú wọn bá a gbọ́rọ̀ wọn sẹsọ látọdọ bàbá wa adégbìtẹ bàbá wa almaruf bọlágadé bàbá wa engineer odúọlá bàbá wa abdulhakeem bọládéyọ ibrahim bádéjọ ọlọmọba mi ṣíjú àánú ọgbọ wọn fáàmì abdulsalam usman ọlọmọba mi ṣàánú wọn àfàwà taofeeki kọlápọ saheed kẹkẹwà wọn kò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọmọba agbọrọ wọn sẹsọ kò bá mi ṣíjú àná kò bá agbọrọ sẹ rọṣúlù oníbùdó bá mi ṣàánú wọn kò ṣàánú oníkálukú àǹtà wà lórí ètò bí akele ayil qayyub ọlọmọ tó oníkálukú wà ń fẹ́ ó sì máa ń tà ń béèrè kọlọm wa ọlọm dákun èyí tá à ń ṣe láàyè ọlọm járe rẹ ìgbà lọ́dọ̀ ọlọm kọlọm mọjà pàdánù la ilaha illallah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim insha allahu ta'ala a fi àyè lẹ̀ ẹ jẹ́ n gbé fóònù yìí fún ìṣẹ́jú díẹ̀ so ká fi láǹfààní bí a ta bá fẹ́ pè tàbí a ní ìbéèrè ni àbáwá náà fẹ́ contribute sí láàrin ìṣẹ́jú díẹ̀ nọ́mbà tí a pè sí òun náà ni zero eight one three zero five zero nine five zero nine eight mm-hmm. nine eight five four or zero nine one five one nine five three two one two tó jazakumullahu khair tí o bá sì sí ẹni tó ní ìdìbèrè bá fẹ́ contribute sí ojú òpó tí wàá ń ṣiṣẹ́ ká máa fi yẹn ṣàdúrà fún àwọn tájọ wà lórí òpó látọ̀dọ̀ àfáwà kọ́pútọ̀ islam ọlọ́mọbàmíṣíjú àánú òyìnbó gbọ́rọ̀ yín sẹ́sọ̀ àfáwà bọ́lá táíwò ọlọ́run dákun mọ́ dà yín dára yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ̀sọ̀ kó bá wa ṣíjú àánú wò yín bákan náà àfa wa làbẹ́yíká the Christ àlàbà adégún wa ọlọ́run bá wa ṣe dáadáa fún májẹ̀ kọ́rọ̀ yẹn dàrú ète àti wàhálà ọ̀tá ọlọ́run mọ́jọ òṣè lórí àwa náà àfa wa Abíọ́dún Abbey ọlọ́run bá wa ṣíjú àánú wò yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ̀sọ̀ Àyìnà Adésàyà ọlọ́run bá wa gbàdúrà tiẹ̀ náà Abíọ́dún Abbey ọ̀rọ̀ yín ò dàrú la ilaha illallah bákan náà àfa wa ọláàrẹ abúwalẹ́yà ọlọ́run bá wa ṣíjú àánú wò yín o kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́la la ilaha illallah bákan náà fáwa Rufai Táíwò lọ́nba àgbàdúrà yín lọ́la agbára ọlọ́run lọ́la agbára ọlọ́run àjẹjẹ́ kan ṣe ọlọ́run bákan náà fáwa Mọ̀rẹ́ni Kejì ọlọ́nba ṣíjú àánú wò yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ Rufai Táíwò ọ̀rọ̀ yín ò ní dàrú bákan náà àfáwa Mọ̀rẹ́ni Kejì ọlọ́nba mi ṣíjú àánú wò yín kó mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ lọ́la la ilaha illallah bákan náà fáwa Kudus Mustapha ọlọ́nba ṣe dáadáa fún yín Afawa adébáyọ̀ ọlọmọba ṣe dáadáa fún ẹ̀yin náà kó bá gbọrọ yín sẹsọ afáwa alioye afáwa yusuf afọlábí ọlọmọba ṣe dáadáa fún yín afáwa adéyanjú abdulfatah ọlọmọba gbọrọ yín sẹsọ adébáyọ̀ muhibbat adéolú ọlọmọba ṣe dáadáa fún yín bákan alim moyedin ọlọmọba gbọrọ yín sẹsọ abdulkabir ọlákùnrin abdulaziz ọlọmọdàkùn bá wa ṣe dáadáa fún yín náà wọ́n sì bá wa ṣíjú àánú rẹ̀ wò yín gbogbo àwọn tí wọ́n ń wá ọmọ ọlọ́mọ fún ọlọ́mọ àlùbáríkà àwọn tí wọ́n ń wá ìyàwó tí wọ́n ń wá ọkọ àlùbáríkà ìyàwó àlùbáríkà ọlọ́run dákun bá wa ṣe fún wa àfáwọ̀ abdulsalam ọlọ́dàkùn ọlájẹ́ntì ọlọ́mọ bá wa ṣíjú àánú wò yín la ilaha illallah muhammadu rasulillah àfáwọ̀ miftahuddin abdulrasaq abdulrasaq ọlọ́mọ bá wa ṣe dáadáa fún yín arizikì tó pé ọlọ́nkójọ ṣe fún gbogbo wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. وعليكم السلام ورحمه الله وبركاته. عبد الكريم يوصل بعد No, alhamdulillah, alhamdulillah. Bismillah. Alhamdulillah. Lẹ́yìn ẹ̀jẹ̀ bí ọdún ìta, ìfúnpá kẹ́rí gbogbo àwọn olóṣèlú máa ń ṣe, ó máa ń bá máa ká ìjọ. Ìdílé yẹn ń tẹ̀lé sílẹ̀ sí àìlà àìlè tó ṣe òfin ní tẹ̀lé. kódà mo ti mo ti mo ti tírìtẹ̀ ìmọ̀ kọ̀ọ̀kọ̀ nínú Islam àwọn ìmọ̀ kan wà tó pamọ́ tọ́lọ́hun ò fi ìmọ̀ ẹlẹ̀ fẹ́nikẹ́ni àwọn kan wà ọlọ́run fáwọn èèyàn láǹfààní láti mọ̀ àwọn ìmọ̀ kan ń bẹ tó jẹ́ pé ìmọ̀ kọ̀ọ̀kọ̀ ọlọ́run nìkan ló dá mọ̀ bí ká máa sọ̀rọ̀ nípa àlìkíyàmọ̀ gbogbo àbíyá kinní kan àṣírà tó sá àwọn àpẹẹrẹ àlìkíámọ òṣùpá máa pín sí méjì kinní kan máa ṣẹlẹ̀ dàjáàlì ń bọ̀ ìsá ń padà gbogbo yẹn irọ́ lásán ni wọ́n kọ́pì ẹ̀ nínú báíbù ni ọlọ́run fúnra ẹ̀ sọ fún wa pé tálíkẹ ọmọ ọbàdé látà àti ikùn ìlà bàbùtà yóò dé lójijì ni irú yẹn ọlọ́run èyí báyẹn ṣe ẹ̀ kò ń báyẹn ṣe àmọ́ àwọn ọmọ kan ń bẹ ọlọ́run máa ń ṣe ẹ̀ kódà mo tírìtẹ̀ gan-an tẹ bá lọ sí youtube yẹn tẹ bá wo táìtù ìmọ̀ ìkọ̀kọ̀ nínú islam àwọn ìmọ̀ tọ́lọ́n lè fún yàn pé alimul ghaib ọlọ́run lọ́ba tó mọ̀ tó pamọ́ fala yudhiru ala ghaibihi kì í máa fi ìmọ̀ yẹn mọ ẹnìkan nínú àwọn ẹ̀dẹ́ ìlàmọ̀ nítàdọ́ min rasul àfàwọn tó bá yọ́nú sí nínú àwọn òjíṣẹ́ yẹn fi hàn pé àwọn kọ̀ọ̀kọ̀ kan wà ọlọ́run lè fi mọ àwọn èèyàn kódà àwọn ìmọ̀ kọ̀ọ̀kan wà táwọn sàábà ò mọ̀ táwa ti sì ń mọ̀ so ìmọ̀ kọ̀ọ̀kọ̀ èèyàn lè mọ̀ àmọ́ ó níwọ̀n èyí tó lè mọ̀ èyí tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlìkìyàmọ̀ yẹn kò lè mọ̀ ẹnìkan ò lè mọ̀ kódà ókè lápèjúwe nísìn èmi mo wà ní Mákà ni mo ti mọ̀ pé mo máa bí ìbejì ṣe pé ní tó pamọ́ ni torí pé mo tọrọ ẹ̀ ní Kàábà ni mo dẹ̀ sùn Kùránì ni mo sà ọlọ́run dẹ̀ fi hàn mí pé òun rèé mo dẹ̀ ń sọ fáwọn àwọn tó lè jẹ́ ẹnjìníà lè jẹ́rìí sí bí n dédé mo dẹ̀ ń sọ fáwọn èèyàn pé hmm, kò sí n tó lè ní kí n mọ́ bíbejì mo ń sọ pé kò sí n tó lè ní mọ́ bí mo dẹ̀ bí so ìmọ̀ kọ̀ọ̀kan kan ní bọ̀ àwọn ìmọ̀ kọ̀ọ̀kan wà tọ́lọ́wọ́ máa fi hàn wá àwọn kan wà jẹ́ pé o ò lè mọ̀ rárá nínú ìtí òfin hàn wá ni pé ẹ̀mí yẹsẹ alúnáka àníró kan á ní bolẹ mi yín wà nú ara sọ pé ìmọ̀ kọ̀kọ̀ ni kò kò sí bó ṣe mọ ìmọ̀ tó kò sí bó ṣe lóye tó ò lè mọ bí tẹmí wà nú ara ẹdẹ yẹn mí náà ni ó sì lè mọ ibi tọ́rọ̀ ti ń bọ̀ wá torí pé ó ń sọ̀kalẹ̀ wá látọ̀dọ̀ Ọlọ́run sínú làákàyè ẹdẹ ènìyàn ni ó dẹ̀ ń sọ. So á dẹ̀ máa lanu ọ̀rọ̀ tí ò ní pílánì fún á dẹ̀ sọ èyí tó ní pílánì fún jọ mi ọba tó lọ́rọ̀ á dẹ̀ gbàlágbé kò ní rántí ẹ̀ á dẹ̀ sọ̀rọ̀ tán á délé yóò ṣẹ̀ máa dígbà ọ̀rọ̀ tó ń dẹ̀ fẹ́ lù lẹ́ẹ̀kan yẹn ọba ló ń kọ̀ǹtrólì ẹnì kò lè kọ̀ǹtrólẹ̀. so ìyẹn rí bẹ́ẹ̀ kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ kó gbọ́dọ̀ wáyé sọ kó dẹ̀ bá wa ṣàánú búrọ́dà wa náà kó bá wa ṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn kó má jẹ́ kọ́rọ̀ tiwọn náà dàrú kó sì má jẹ́ tẹnìkan wa náà dàrú Engineer aṣàdúrà fún wọn náà ọlọ́mọba àgbọ̀rọ̀ tiẹ̀ náà ṣẹṣọ àyìnlá adísáyà ọ̀rọ̀ tiẹ̀ náà ò ní dàrú alimi muyideen afáwa mikel bolúwa ti fẹ́ jẹ́gẹ́dẹ́ ọlọ́mọba mi ṣàánú yín kó ṣàánú àwa náà gbogbo àwa tá a bá wa ṣí ètò yìí ọlọ́mọba wa ṣí oore tí ò ní tán oore àti èrè tí ò ní gbé ọlọ́mọba ṣe fún ní kálukú wa la ilaha illallah a máa fi eléyìí ṣe lọ nítorí bolúwa ti bá wa ṣe àwọn gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń bá kẹ́ bolúwa bá ṣe kẹ́ yín ẹ bá wa fi kẹ́ ètò yìí ọlọ́run ò ní dáwọ́ ọ̀kẹ́ náà dúró ọlọ́run fúnra ẹ̀ jó apẹ̀lẹ̀ yóò ń fèkè zúzà àti mísà àti ẹ̀ńtà bá fún tó bá pọ̀ kó náà bó ti pọ̀ yẹn máa ń kudurọ̀ àdé ìrísíkò ẹ̀ńtà bá ní kìtì ẹ̀ mọ níwọ̀n fẹ́lẹ̀ yóò ń fèkè mímọ àtà kóun náà ná nínú wọn bá ń tó wà lọ́wọ́ yẹn ìyẹn túmọ̀ sí pé ẹni tí ò ní rárá ló ní àwáwí lọ́dọ̀ ọlọ́run tó bá ní tó bá kéré ọlọ́run ní kó o bó ti kéré mọ́ náà ná èyí ẹ̀ bá ká ń tó bá sì ní tó bá pọ̀ ná nínú èyí kọlọ́n dákun jẹ́ kó pọ̀ fún ní kálukú wa àfáwà adélé aṣọ kọlọ́n bá mi ṣe dáadáa fún wa àfáwà àfáwà dáadáa yìí àfáwà abduljalil àfáwà ṣẹfẹ́ ọlọ́n bá wa ṣe dáadáa fún wa kó gbọ́rọ̀ ní kálukú wa ṣẹ́sọ kó má jẹ́ kọ́rọ̀ wa dàrú bí a kìlá ilaha illallah àfáwà miftah awésù ọlọ́n wa ṣe dáadáa fẹ́yìn náà gbogbo wa náà ní kọlọ́n ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa bí a kìyà awwalal awwalina wa ya akhiral akhirina ya dhal quwwatil matin ya rahimal masakin ويا أرحم الراحمين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إيدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون sẹ́yìn dáhùn náà fún mo ṣàdúrà fún yín ọlọ́run ni yóò bàjẹ́ o ọlọ́run jẹ́ kọ́rọ̀ yín dàrú gbogbo wa náà mo ṣàdúrà fún gbogbo wa náà látòkè délẹ̀ àfa wa abdulhafiz edu àwọn bàbá wa nù látẹ̀pẹ́ ọlọ́mọ àṣíjú àánú rẹ̀ gbogbo àgbọ̀rọ̀ yín sẹ̀sọ̀ àpàdà síbà àpàdà síbà kò ní wọlé tọ̀ yín kọ́lọ́mọ láìfẹ́ tẹ ní sí wa látọjọ́ tó ti pẹ́ títí dì sí kódà tá àbáyé ra fọ́dún kan ọlọ́run ní para lẹ́yìn gbogbo ohun tó sì ṣe fún yín lórí náà yóò bá yín dọjọ́ alẹ́ ọlọ́run ò sì ní fi wọ́n pa yín lẹ́rù kò ní fi wọ́n dà yín láàmú gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run lára tiwa náà ọlọ́run bá iṣẹ́ ọlọ́run lára wọn subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayka subhana rabbik rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh